الحمد لله صلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين اللهم علمنا علما نافعا وبارك لنا فيما علمتنا وزدنا علما السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú pẹ̀lú àlàyé tí a ń ṣe fúnra wa nípa tó yẹ kó jẹ́ àdìsọ́kàn wa àti ìgbàgbọ́ wa àwa tá à ń tẹ̀lé tí a nábẹ́ Muhammad sallallahu alaihi wasallam tí a jẹ́ mùsùlùmí nípa àwọn àròyìn ọlọ́run ọba tó fi ròyìn ara rẹ̀ ètò gbọ́dọ̀ fẹsẹ̀ wọn rinlẹ̀ fọlọ́run ọba gẹ́gẹ́ bọ́lọ́run ọba ti fẹsẹ̀ wọn rinlẹ̀ fúnra rẹ̀ láti lé e tó lé jìnnà jìnnà sí gẹ́gẹ́ bó ti ṣe lé jìnnà sí ọ̀dọ̀ ara rẹ̀ àti bá nàbì rẹ̀ sallallahu alaihi wasallam ti ṣe fínrinlẹ̀ fún àbí bó ti ṣe lé jìnnà sí. èyí tá à ń ṣe fúnra látinú tíra sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala èyí tá à mẹ́ sí eh, al-aqidatu àti ọ̀rọ̀ hàn bá wa tó ga wala tadribu lillahi al-amthal inna allaha ya'lamu wa antum la ta'lamun fala tadribu lillahi al-amthal ọlọ́run ní ẹ má ṣe fi ọlọ́run ọba wé àwọn kankan ẹ fi ọlọ́run ọba wé nǹkankan ẹ fi àpèjúwe kankan fọlọ́run ẹ fi ọlọ́run ọba wé nǹkankan wallahu. Ya inna Allaha ya'lamu ọlọ́run ọba ló mà wa antum la ta'lamun ṣùgbọ́n èèyàn mà. ọlọ́run ní nínú nǹkan tí kò tọ́ sóun létí ọ̀yẹ́ kẹ́ ẹ fi lọ òun òun náà ní kẹ́ ẹ máa fòun wé nǹkan kan tó sí òun kẹ́ ẹ máa ṣe àfijọ́ òun pẹ̀lú nǹkan míì ẹ̀rí òwe pọ̀ lẹ́nu wa àkàwé sì pọ̀ lẹ́nu ọmọ èèyàn àfijọ́ sì pọ̀ jọjọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lọ̀rọ̀ tá a máa bára wa sọ ètò ṣe pé kò ní yé ẹni tá à bá sọ̀rọ̀ àbó lè yé a tún fẹ́ mú kí ọ̀rọ̀ náà yé ju bó ti ṣe yé lọ ọ̀nà tá a máa sábà gbà láti mú kí ìdáǹbá yẹn sọ yé tí ọba yé tẹ́lẹ̀ àbí kó lè bá a ní àlékún àgbọ́yé lórí ìdáǹbá sọ òun náà ló wé àfiwé àti àfijọ́ nísìnyí ìgbà tí wọ́n bá ní kí èèyàn ti àpèjúwe àpèjúwe báwo lóyún ti ṣe dùn tó àwọn ẹni tẹ́ wọ́n á ròyìn oyin fún àwọn òróyin rí wọn ò má rí ẹ̀yin náà tẹ́ wá rí rí tẹ́ má rí kò sí lọ́dọ̀ yín lásìkò náà. ẹ wá bomi díẹ̀ lu ṣúgà púpọ̀ ẹ wá bu díẹ̀ nínú omi ṣúgà púpọ̀ yìí ẹ wá tọ́ sí wọn lọ́wọ́ pé kí wọ́n pọn láwò àti wọn pọn láwọn ni ah eléyìí máa dùn pọ̀ kí leléyìí ẹ wá ní ah, à ọmọ leléyìí lẹ́gbẹ̀ẹ́ jàǹbá yẹn sọ ń parí ọmọ ni ṣúgà lẹ́gbẹ̀ẹ́ kí ni lẹ́gbẹ̀ẹ́ òyìn eléyìí jẹ́ òwe àpèjúwe àfiwé àti àfijọ́ láti sún tó dènà mọ́ ọ̀dọ́ ìtẹ̀ ń bá sọ̀rọ̀ ọlọ́run ọba wa ń tiẹ̀ laysa kamithlihi shay'un kò sí nǹkan kan tó da ìgbèjì rẹ̀. tí èèyàn bá lọ sí ìlú kan tó bá rí nǹkan tó yà lẹ́nu jọjọ tó ti kíkù sírú rẹ̀ nílùú wọn tó wá bẹ̀rẹ̀ sí ní ròyìn lóríṣiríṣi tó bẹ̀rẹ̀ sí ròyìn lóríṣiríṣi tó bá di orí tí ò sí ìlú wọn yẹn bí kéèyàn lọ kọ́ wá rí i pé wọ́n ṣe títì sínú àpáta tí gbogbo wọn máa wá níta wọn wá sọ nílé ẹnìkan sọ̀rọ̀ ẹ̀rí àkàkọ́ kọjú mọ́sí ájì èyí tó gbé lọ adìẹ mẹ́ka ni wọ́n máa wo bó ti ga tó wọ́n sọ fún yín pé ìgbà nínú àpáta lẹ́yìn àárẹ̀ ẹ̀mọ́ iye àkọ́kọ́ tí nàìjíríà náà fọ́ tí wọ́n dọ̀dà lé lórí wọn á ní nǹkan bàbàrà tí bẹ́ńbẹ́ wọn bá mú yín lọ sílùú tápàtà ńláńlá wà nàìjíríà wọn bá nírú àwọn àkókò ragada ragadi ragadi yìí ni wọn lu tí wọn á ṣe títí gbanú rẹ àpáta ń bẹ lókè àpáta ń bẹ gbogbo àyíká títí wàá gbanú ẹ eléyàn kí ni wọn ń pè àpèjúwe ó tilẹ̀ jẹ́ pé irú eléyìí gangan kò sí lọ́dọ̀ tiwa ṣùgbọ́n a ní ní lè fi wé anijá lè fi jọtọ àwọn náà ní kíni àwọn náà lápàdà ọlọ́run àní fala tadribu lillahi al-amthal ẹ má ṣe fi àpèjúwe kankan lélẹ̀ fọlọ́run ẹ má fọlọ́run wé kankan ẹ sì gbọ́dọ̀ fi nǹkan kan wé ọlọ́run nítorí kí ló bá tó fi gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba laysa kamithlihi shay'un kò sí nǹkan kan tó dàbí rẹ̀. ẹ gbọ́dọ̀ ròyìn ọlọ́run ọba títí kẹwàá lọ́lọ́run ọba dàbí báyìí ẹ gbọ́dọ̀ ròyìn ẹnìkan títí kẹwàá lọ́dà gẹ̀bí ọlọ́ torí pé ọlọ́run ọba wa ń kọ́ laysa kamithlihi shay'un. fala tadribu lillahi al-amthal ẹ má pé ìgbọ́rọ̀ rẹ̀ dàbí ìgbọ́rọ̀ báyìí ìríran rẹ̀ dàbí ìríran ẹni báyìí ọwọ́ rẹ̀ dàbí ọwọ́ ẹni báyìí ìṣe rẹ̀ dàbí ìṣe ẹni báyìí ìṣe rẹ̀ dàbí bíbí ẹni báyìí agbára rẹ̀ dàbí agbára ẹni báyìí kálá torí pé ọlọ́run ọba wa ń kọ́ walam yakun lahu kufuwan ahad kò ní alábìjọ kan. sọ eléyìí ló fà á ló fi dé pé ẹnìkan béèrè ìlú pé sáà lè máa sọ pé kábíyèsí fọlọ àti sọ pé ẹ lè sọ kábíyèsí fọlọ nítorí wọn bá sọ fúnra rẹ̀ lẹ́sọ̀ fún un ìpìlẹ̀ yus'alu amma yaf'alu wa hum yus'alun a kì í bí léèrè nípa ohun tí ń ṣe ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀dá yòókù ńkọ́ ohun tá a bí léèrè làwọn ṣe a kì í bí ọlọ́run ọba léèrè nípa ohun tí ń ṣe ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀dá yòókù ńkọ́ ohun tá a bí léèrè ni wọ́n yàtọ̀ sí kábíyèsí yẹn ẹ̀ ń ṣe àpèjúwe fọlọ́nù ẹ̀ ń fọlọ́n wé àwọn lọ́balọ́ba yín nù torí ẹ̀ ń sọ fún àwọn kábíyèsí ẹ̀ wá ń fọlọ́n ọba wé àwọn náà àbí òye wa tẹ̀sí máa ń pé tọ́rọ̀ bá dàrú ọba bá ń yàn yín jẹ kò sí bí ó ti ga tó ẹ gbé lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin náà lẹ́sìn sọ pé kí ni kábíyèsí. ọ̀kẹ́ wọn bá bá níjọ́ gbé dalkeyama kó mọ ẹnìkan kan sọ sínú náà kó náà a lè dán ruta yé wò wípé kí wọ́n àwọn panel kan tó ti pé òun kọ́ lọ́wọ́n balẹ̀ jọ́ wájú wọn kí ni ó ti ṣe kò lè tètè àmọ́ lọ́wọ́ bá láyé sálú àmà ẹ̀kálù a kì í bí léèrè nípa ti ń ṣe wọ́hún yóò sálú ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ń tàbí léèrè ni wọ́n. torí tẹ́lẹ̀ yìí ẹ gbọ́dọ̀ fi ọlọ́wọ́ bá wí nǹkan kan torí kíkọ́ bá ti fi ọlọ́wọ́ bá wí nǹkan abẹ́ fi nǹkan kan wí ọlọ́run ilé ìyá mú máa mú orogún wá fọlọ́run ọlọ́wọ́ bá wa kò sí lórogún ọlọ́wọ́ bá kò ní ẹni tó fi kò lálàfijọ́ kò sí lálàfiwé kò sí ní ẹnìkan tó dàgẹ́ bí rẹ̀ lá sí orúkọ rẹ̀ àbí nínú àwọn àròyìn rẹ̀ kò sí ẹnìkankan tó jọ àbí nínú àwọn àti rẹ̀ kò sí ẹnìkankan tó jọ bẹ́ẹ̀ nìkan bá wá wà tó lóun dàbí ọlọ́wọ́n bá nínú pápá rẹ̀ ẹ ṣàpèjúwe ẹni náà ń bo lọ́wọ́ ẹnìkan bá sì wà tó lóun dà gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá nínú àwọn orúkọ rẹ̀ ń bo lọ́wọ́ sẹ́nìkan bá wà tó lóun dàbí ọlọ́wọ́n bá nínú àwọn àròyìn rẹ̀ kó fira rẹ̀ hàn sẹ́nìkan bá wà tó lóun dà gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá nínú àwọn àti rẹ̀ ẹ̀dá mẹ́ni náà torí di eléyìí ìgbà tí a bá ti wá gbà lápapọ̀ wa tí ọlọ́run bá kò ní aláfiwé kò láláfijọ nínú pàápàá tàbí àwọn orúkọ tàbí àwọn àròyìn tàbí àwọn àti rẹ̀ àjẹ́ ike fala tadribu lillahi al-amthal ẹ̀mẹ́sẹ̀ jẹ́ ni tó ti pé ọ́ máa fi ọlọ́run bá wí ọ̀kan nínú àwọn ẹ̀dá rẹ̀ tó dá nítorí pé ọba tó dẹ̀dá kò dàbí ẹ̀dá tó dá torí tó bá dàbí ẹ̀dá tó dá ní ìlágbára láti dá ẹ̀dá nítorí pé ẹ̀dá kì í dẹ́dà àbí òye wa ẹ̀dá kan kò lè dá ẹ̀dá mi tí wọ́n sọ pé ẹ̀ ṣe science and creativity kí lẹ́ ń create náà rí àbí orúkọ lásán lélẹ̀ yẹn yẹn ni kí n tí wọ́n ti create lẹ́yìn tó ń reform àbí bẹ́ẹ̀ kọ́ ni wà ilá fìlà kó kà kẹ́ kankan torí pé sọ pé wàlláhu khalaqakum wa ma ta'malun ọlọ́wọ́n bá dá yín ó sì dá ní tẹ̀sí níṣẹ́ ọlọ́wọ́n bá lọ dá yín òun ló sì tún dá òun dá ní níṣẹ́ nítorí délé kò sẹ́ni tí ṣẹ̀dá àfitani àfọlọ́n ọlọ́wọ́n bá wa kọ̀ lálàfijọ́ bẹ́ẹ̀ kọ̀ lálàfiwé òun nìkan lọ́bọ̀ òdodo nítorí délé yìí ẹ̀ gbọ́dọ̀ fi ọlọ́wọ́n bá wé nǹkan kan ẹ̀ sì gbọ́dọ̀ fi nǹkan kan wé ọlọ́wọ́n bá wa eléyìí amú ama, ọ̀pọ̀lọpọ̀ asọ́dùn èyí tí a máa gbọ́ nínú rédíò ọ̀pọ̀lọpọ̀ asọ́bóró èyí tí a máa gbọ́ nínú ewì èyí tó ṣe wípé wọ́n á láwọn fẹ́ yin ọlọ́run pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ program nígbà tí wọ́n bá ti bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n láwọn fẹ́ júbà fọlọ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ sọkúsọ èyí tó ṣe pé tẹ́ni tó máa tẹ̀ òṣìṣẹ́ wọn gbọ́ wọ́n fẹ́ li ẹni tó sọ̀rọ̀ jáde nínú rédíò kọ́ gbá pónpó ṣé kọkúsọ tó ń àmọ́ kò yà wá lẹ́nu nítorí pé òkúkú mà ní kẹ̀sìn àbí òye wa torí àìmà ní kẹ̀sìn àwọn rò àwọn ń yan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n wí bẹ̀ ni ọlọ́ni inna Allaha ya'lamu dájúdájú ọlọ́run ọba máa ọmọ àmàdájú pé laa mithla lahu wala nid ní ọlọ́wọ́n bá ń sìn màmá dájú kó nǹkan lọ́lọ́wọ́n òdodo la ilaha ghayruhu kò sì sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sóun nìkan ṣùgbọ́n wa antum la ta'lamun àmì ẹ̀yin ọ̀mà ẹ̀yin ọ̀mà dájú torí gbogbo ẹni tí bá ti fi ọlọ́run wé nǹkan kan àti bá ń fi nǹkan kan wé ọlọ́run ọba kọ́mọ̀ kọ́mọ̀ kọ́mọ̀ ìmọ̀ àmàdájú pé ọlọ́run ọba kọ̀ lálàfíjọ́ onímọ̀ àmọ̀dájú kọ́lọ̀ wọn bọ̀ lálábíwé onímọ̀ àmọ̀dájú kọ́lọ̀ wọn bá nìkan lọ́bọ̀ òdodo olórogún bẹ́ẹ̀ kò sì ní ẹnìkan tó dà gẹ́gẹ́ bí rẹ̀ nínú òsì rẹ̀ kò sí ẹnìkan tó dà gẹ́gẹ́ bí rẹ̀ nínú pàápàá rẹ̀ kò sí ẹnìkan tó dà gẹ́gẹ́ bí rẹ̀ nínú ròyìn rẹ̀ tàbí àwọn orúkọ rẹ̀ léyìí lọ́fà ọ̀pọ̀lọpọ̀ wọn máa fi fọ́ lọ́wọ́n bá wé nǹkan mi lórídìí eléyìí báyìí àwọn kan fi ọlọ́wọ́n bá wọ́n fi wé èèyàn àwọn kan fi ọlọ́wọ́n bá wọ́n fi wé èèyàn wọ́n fi wé ta àfi wé Ìsá ọmọ Mariam wọn nítorí Ìsá náà kọ́ lọ́dọ̀ táwọn kíni ọlọ́ọ̀ni ajẹ́pẹ́ tó lè ṣe Ìsá ńkọ́ yóò ṣe ta ni yóò ṣe ọlọ́run aláàlọ́hu àmọ́ ẹ̀kọ́ olùkọ́ kọ́ọ̀r olùwọ̀n kẹbíra ọlọ́run ga ju táwọn kẹfẹ́rí sọ lọ ní gíga tó hàn àwọn ẹlòmíì àwọn fi ọlọ́run ọba wọn fi wé òkúta àwọn tánu àwọn abọ́gibọ̀ ọ̀pẹ wọn fi wé òkúta wọn fi wé igi wọn gbé òkúta síwájú òkúta tí wọ́n sojú gbàgàdà gbàgàdà fún tí òfin lè ríran tí wọ́n ya ẹnu sí ní ètè tí wọ́n ya ẹnu sí lágbárí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí ò lè fi jẹ kankan tí wọ́n ya ẹmu fún gbòfin gbòfin tí òfin lè mí kankan wọn àìkú àwọn dún wájú ọlọ́run àwọn pélé yìí o ó ń ti aṣojú ọlọ́run àwọn ni lórí ilẹ̀ subhanallah ta'ala allahu amma yakunu adh-dhalimuna al-kuffaru torí délé yìí ẹ má fi ọlọ́wọ́n bá wí nǹkan kan o ẹ má fi ọlọ́wọ́n bá wí nǹkan kan ẹni tó bá sì fi ọlọ́wọ́n bá wí nǹkan kan àìmọ̀kan ló mú síbẹ̀ àìmọ̀kan náà ni ẹni tó bá sì fi ọlọ́wọ́n bá wí nǹkan kan ó súnmọ́ kó tẹ̀bọ́ sọ̀lọ̀ ó súnmọ́ kó ti kíni kó tẹ̀bọ́ sọ̀lọ̀ nítorí pé tó bá ti pé ọlọ́wọ́n bá lálàfíjọ́ lálàfíwé ò ní mọ̀gbà tó gbé ìtọ́jú tọ́lọ̀ tọ́lọ̀ gbé fún nǹkan mi ti yàtọ̀ sọlọ toro ti pé ọjọ́ ọlọ ìjọba ti sọ nǹkan ó tọ́ka fún nǹkan yẹn náà ní níta máa fún ẹni tọ́jọ́ torí ẹ̀ ló fi jẹ́ pé fala tadribu lillahi al-amthal ẹ mẹ́sẹ̀ fi kankan wí ọlọ́run ẹ mẹ́sẹ̀ fi ọlọ́run ọba wí nkankan. inna Allaha ya'lamu dájú ọlọ́run ọba ló ní àmàdájú pé nìkan kan ọ̀jọ̀ òun òun ọ̀làlá fi wé òun olórogún òun ò sì ní ẹgbẹ̀rà kan àti pé òun lọ bó òdúgbò wa antum la ta'lamun ṣùgbọ́n èèyàn ò ní àmàdájú àyèmàkan ló ló mú yín máa fi àwọn míì ti orogún fọ́lọ́run ọba gẹ́gẹ́ bí àwọn erin àwọn òòṣà àwọn ẹni tẹ́ ẹ sọdẹgbẹ̀rà fọ́lọ́run ọba tẹ́ ẹ fi wọ́n wé ọlọ́run ọba torí di eléyìí eléyìí jẹ́ àlàyé fún gbogbo ẹni tó ní làákàyè láti má ṣe fi ọlọ́run ọba wé nǹkan kan eléyìí lọ́pọlọ àwọn kẹfìdí ọgbà tí wọ́n fi sọ pé kò sọlọ ọpọlọ tí wọn ọgbà pé nǹkan kan bẹ tí ò sí tó jọ tó ní ò sì jọ nǹkan kan sì ti ti ń sọ bí máa ṣe ṣe tó ọpọlọ wọn ọ̀pá wọlé ìlọ́fà náà fi pé káì kò sí ọlọ́run nítorí pé ntí ọ̀la láfiwé tí ọ̀la lájọ bóòlù nìkan ti wá dá wa. eléyìí lọ́fà ni wọ́n fi sọ pé kí ni kò sí ọlọ́run nígbà tó sì jẹ́ pé àwọn náà kò bá wọn bẹ́ẹ̀ kọ́ tó bá fẹ́ yà wá lẹ́nu kò yà wá lẹ́nu torí gbogbo ẹni tó bá ní kò sọ́ọ̀lọ̀ kò dájú kò nà ń bẹ̀ ẹni tó bá ní kò sọ́ọ̀lọ̀ kò dájú pé òun nà ń bẹ̀. ọlọ́run tún ní qul innama harrama rabbi al-fawahisha ma zahara minha wa ma batan wal-ithma wal-baghya bighayri al-haqq wa an tushriku billahi ma lam yunazzil bihi sultanan wa an taqulu ala allahi ma la ta'lamun qul sọ fún wa ìrẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam innama harrama rabbi al-fawahish ike. ètò nǹkan kan lọ́wọ́ bá mi sí ilé ìwọ̀ bí ò sí ìyẹn ni pé léyìí iná máa lè fi lárúbáwá àdáàtò hafrin wà kọ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ wọn bó ṣe nǹkan kan lé ìwọ̀ yàtọ̀ sí. ajẹ́ pé ẹ jẹ́ ká ka iye ń tọ́lọ̀ sí ilé ìwọ̀ yìí ká fi wá tara rẹ̀ mọ́fin ṣẹ̀rí àkànjáde. lọ́wọ́ bá mi ò ṣe nǹkan kan lé ìwọ̀ yàtọ̀ sí alfawahish àwọn àbàjẹ́ máa bá ọ̀rọ̀ mi ń ha èyí tó hàn nínú wa wà máa bá fàánù èyí tó pamọ́ al-fawahish alákọ̀ọ́kọ́ nù lábẹ́ àwọn àbàjẹ́ yìí ní àǹbí wọn àǹbí èyí tó hàn àti èyí tó pamọ́ ẹlẹ́ẹ̀kejì wal-ithma àti ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n bá ti ẹ̀ṣẹ̀ dídá ó sì léèwọ̀ wal-baghya ìtayẹnu àlà ìyọ̀tayẹnu àlọ́ ọlọ́run ó di tẹ̀sófin ọlọ́run ọlọ́run ṣe léwọ̀ ẹlẹ́kẹta nù. ṣèkọ́ yìí rẹ̀ hàp ṣáyẹ ẹnu àlà láì jẹ́ lórí ẹ̀tọ́ ọlọ́run ṣe léwọ̀. ẹlẹ́kẹrin wa an tushriku billah ó sì tún ṣe léwọ̀ pípẹ́ ẹsẹ̀ bọ́ sọ́lọ̀ ma lam bihi sultana ní ìṣẹ́wọ́ sọ́lọ̀ ètò ìṣẹ́kọ́ lọ́wọ́ bá kọ́tọ́ ẹ̀rí kan èyí tí ó mú ni lọ síbi ìṣẹ̀bọ̀sí ìṣẹ̀bọ̀sọ́lọ̀ ilé tó ọba ọ̀ṣọ́ ẹ̀ kíkalẹ̀ lórí jíjí ọ̀nà rẹ̀ náà ọ̀ṣọ́ ẹ̀ kíkalẹ̀ lórí jíjí ṣẹ̀bọ̀sọ́hùn ọ̀nà ni. ma la ta'lamun àti kẹ́ ẹ máa sọ nípa ọlọ́run ǹtẹ́ mà eléyìí jẹ́ nǹkan márùn. nǹkan márùn nǹkan ọ̀pọ̀ eléyìí túmọ̀ sí pé nítorí wọn bá ń ṣe léèwọ̀ lọ́pọ̀ jù ní àbí tó lẹ́tọ̀ eléyìí ló mú wọn mú òfin nínú ṣẹ̀rí àìpé nítorí wọn bá ń ṣe lẹ́tọ̀ òun lọ́pọ̀ jù nítorí léèwọ̀ kò jù díẹ̀ báyìí lọ ó túmọ̀ sí pé ọlọ́wọ́n bá fẹ́ràn wa àbí ọ̀fẹ́ràn wa kò ṣùgbọ́n àwọn nǹkan díẹ̀ tó ṣe léèwọ̀ yun lẹ́rìí pé ńlá wu ọ̀pọ̀lọpọ̀ nu wa jù tó ń ti bí àwọn nǹkan tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa ti ṣe pọ̀ jọjọ tó ibi pé sábà ní ká máa ta lọ́kọ̀ fún ìdèjì àlè ká tán ọ̀pọ̀lọpọ̀ wa ní tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa bó ti pọ̀ tó yẹn kìí wù wá bí ní tó ṣe léèwọ̀ fún wa kìí wù wá bí ohun tó ṣe léèwọ̀ fún wa torí délé yìí ọlọ́ni kóòlù sọ fún wa àwọn olùmọ̀sọ ikú kóòlù yìí báyìí àti wí ṣáájú ṣùgbọ́n wọ́n tún máa rán wa létí ni nítorí pé olùgbàgbé lè jẹ́ wọ́n ní kúl gbogbo tá a bá ti rí inú alukur'ani ìtumọ̀ rẹ̀ ní pínpín ni qul ya Muhammad ìrẹ́ Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wọn. tọ́ eléyìí ń tọ́ka sí pé alukur'ani ń kọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀ni kì í sọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa nítorí pé kò sí bí yóò ti máa sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ látọ̀dọ̀ ara rẹ̀ ló sì tún máa para rẹ̀ láti pé sọ fún wa mo ní kí wọ yìí kò sọ fún wa táwa lẹni náà tó ní mo ní kí wọ sọ fún wa ọmọ ẹ̀kọ́ gbọ́dọ̀ jẹ́ lómi eléyìí fi hàn wá pé ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ Allahu Rabbul Alamin ọ̀rọ̀ ọlọ́run ọba ni kí wá ní iṣẹ́ ànábì sallallahu alayhi wa sallam ní bá jọrọ jọrọ ànábì wa wá ní títà nàbì ṣe nípa alukurani ewo níta nàbì nù alukurani naam àlàyé ìyẹn ni pé sunna ọ̀tọ̀ ni sunna ọ̀tọ̀ ti la alukurani kí lè ti títà nàbì nínú alukurani naam ìyẹn ọgbọ ẹ sọ yorùbá kò mu di gbogbo àwọn èèyàn kò di sẹrẹ kánábì di sẹrẹ àbí o di sẹrẹ wọn ní kí wọn náà di sẹ nígbà tí wọn kí o di sẹ ó túmọ̀ sí pé wọn náà ló ní sẹ di sẹ ó túmọ̀ sí pé wọn ló ní sẹ yẹn àbí iṣẹ́ ẹlòmíì ni ìwọ́kẹ̀jẹ̀ ni àwọn àti pípọ́tù tó máa mú lẹ́tà wá bọ̀ ó túmọ̀ sí pé àwọn ọkọ̀ glo àbí MTN àbí celtel wọ́n gbé mẹ́sẹ̀jì ẹnìkan wá bọ̀ ó túmọ̀ sí pé àwọn ọkọ̀ sí ọ náà wọn ò kọ́ sí ọ nítorí di eléyìí báyìí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run ọba ni ṣùgbọ́n anabi wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló jíṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yìí fún wa òun ló jíṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba fún wa sòṣùgbọ́n gbogbo alukurani anabi òní ara fi kàn bẹ̀ tọ́jọ́ tiẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam kọ́ lára fi kàn bẹ̀ tọ́jọ́ tiẹ̀ ìyẹn bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ eléyìí ó sàlékún imáni fún yàn subhanallah ìyẹn kátìrà mi wò ẹ̀ka tí wọ́n pè ní ìjìláwò ẹ̀kẹ́ pé òní mọ̀ nípa ẹ̀ wọ́n ìjìláwò wọ́n á kọ ìjọba lérò nípa nítorí nù rẹ̀ kọ́kọ́ kalẹ̀ wàá rí i pé wàá jáde pẹ̀lú àwọn èsì bíi mẹ́ta wíkẹ́ ń bẹ nínú ìwé tó ń ka yìí ohun tó ṣeéṣe kó jẹ́ ọ̀rọ̀ lọ ó ti ń bẹ nínú ìwé tó ń ka yìí ohun tó ṣeéṣe kó jẹ́ ọ̀rọ̀ Ìsá ọmọ Mariam ó ti ṣeéṣe kó bẹ nínú ìwé tó ń ka yìí ohun tó ṣeéṣe kó jẹ́ ọ̀rọ̀ lọ́n tàbọ̀rọ̀ Ìsá ọ jáde pẹ̀lú nǹkan mẹ́ta yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ mi tó ti kó rí ká ah, ah, ẹlòmíì ò lè sọ báyà fọlọ́ àmọ́tẹ́ kọ́lọ̀ ń sọnù ó dájú kìí sọ mo rò pé yé náà la fi kó títí ọjọ́ ìtọ́lọ̀ ń sọ torí pé kìí sí ìtọ́lọ̀ sọ nìyẹn torí pé nukú jẹ́ pé bíbélì tó ń yóò bá wọn fi kọ́ jẹ́ pé bíbélì tó ń òyìnbó ni wọ́n fi kọ́ àbídèmí ó yàtọ̀ sí ìtọ́lọ́wọ́n bá ti ṣe kí ni tó fi sọ kalẹ̀ síbẹ̀ la fi pé ó ṣeé ṣe ó jẹ́ pé ìtumọ̀ ohun tó lọ ń sọ kalẹ̀ ni ó ṣeé ṣe kó jẹ́ ìtumọ̀ ohun tó lọ ń sọ kalẹ̀ ni ó sì ń bẹ́ńbẹ́ tó jẹ́ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ìtumọ̀ ti Jésù sọ lọ́rọ̀ ni ó sì dájú pé àwọn kankan bẹ́ńbẹ́ tí ò lè jẹ́ ìtumọ̀ ntọ́lọ̀ sọ lọ́rọ̀ àbí tí Jésù sọ lọ́rọ̀ tí ọlọ́run wá ń sọ àwọn tí kò kalẹ̀ fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ pé ọlọ́run sọ kalẹ̀ pé ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ ohun ọlọ́run ni àbọ̀rọ̀ àwọn ànábì tó ń fi ránṣẹ́ tí wọ́n fi jíṣẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ Jésù bíbélì èwo tún nù tó àjẹpẹ́ bíbélì jésù nù bíbélì èwo lọ́lọ́run ló ń sọ̀kalẹ̀ tó ń gba àjẹpẹ́ omi gbígbóná dàpọ̀ mọ́ tútù mi àbí ọ̀dàpọ̀ ọ àwọn kan tún wà tó pé ìtàn lásán làwọn wọ́n tún ra ayọ̀ tún ra ṣúgà àwọn ará Nápólì wọ́n á pàdé àwọn ará abìkan tó eléyìí ń pè é sẹ́wọ̀n pípa ni àyẹ̀kọ́ ni èyí tó ṣe pé ẹ rí i pé kò lè sí ìtọ́jú kọ́lọ̀ lọ sọ torí pé ibìkan wọ́n sọ pé one thousand ọmọ ogun one thousand ní ibòmí ní ọmọ ogun ẹgbẹ̀rún mẹ́wàá ní kó ló ti tó ẹgbẹ̀rún kan bí tó tún jẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá lọ á lẹ́yìn káwọn òkùtà ní máa ń ṣàtìṣe bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni torí tẹ́ máa ń kàwé history nísìnyí wọ́n lè pé èèyàn mẹ́wàá ló ti ṣẹ́ ẹ ẹlòmíì ò pé no kò lè jẹ́ bẹ́ẹ̀ because n tó ṣẹlẹ̀ ń jọ ń ga ẹja pé lọ́ndrẹ̀d ẹlòmíì ò ní no hundred gan kò ní pa ọpọlọ àwọn tí ń kàwé let's say one thousand ẹlòmíràn one thousand yẹn kéré ten thousand so ẹ̀yin tẹ́ wọn kọ́ ọmọ ní history ní àwọn institutions tẹ́ wá pé àwọn tó kọ́ history gan ọ̀rọ̀ wọn tiẹ̀ takora wọn bẹ ọ̀rọ̀ oríṣi mẹ́fà la níbẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ wa yanu lẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ mẹ́wàá àwọn akẹ́kọ̀ọ́ lọ́gọ́rùn àwọn akẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀rún mẹ́wàá àwọn akẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀rún kìíní kan àwọn akẹ́kọ̀ọ́ ike ah! wọ́n wàá wọ́n náà tí rọ́ọ̀yìn wọlé pé nígbà tó ti pín ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń pa tó. So, àwọn tí wọ́n fẹ́ sì kàn òun bí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ describe tó ṣẹlẹ̀ yẹn lẹ́yìn náà wọ́n á fi yẹ ẹ̀. wọ́n á máa bí ọ léèrè jọ dáhùn pọ́ ọmọ ogun mélòó nínú ọ̀rọ̀ máa pé ọ̀rọ̀ kan bẹ́ẹ̀. so irú rẹ̀ náà lẹ́ẹ̀ máa rí káàná ọmọ kọ̀tà lóríṣiríṣi kò lè tún kọ́jọ́ kọ́lọ̀ lọ sọ. ẹ̀yẹn wa mú wa nọ́mbà méjì tó takora wọn náà alukurani dákun ẹ̀rọ onú dáadáa ẹ̀rọ onú dáadáa hàn ẹ̀rọ pé kàmpínà alifa wa wà àbí bẹ́ẹ̀ kọ́ ni alifa sanna sì tún wà ọ̀nà àbí òsì àhán kí ni kàmpínà alifa sanna kó lẹ́sẹ̀ túmọ̀ thousand years Aha, alifa sanna ńkọ́ one thousand years ọlọ́run bá ròyìn ìjọ gbẹ̀ndà àlùkìyàmọ̀ nígbà kan ó lọ́dà gẹ́gẹ́ bí fifty thousand years ó tún ròyìn rẹ̀ níbi kan kọ́ dàbí one thousand years wọ́n ti pa àwọn àbí ọ̀tà kura wọn. naam ahan kí la ka ìtiwa tó lẹ ó ṣeé ṣe ẹ sọ pé ó ṣeé ṣe kọ́ takura wọn la ka ìtiwa tó lẹ ṣùgbọ́n fi àkókò tó takura wọn naam. Thank ويومئذ لا يسأل عن ذنبه إنس قبلهم ولا جان ẹgbẹ́ gbẹ́dẹ́ alukiyama wọn ò ní bí ẹnì kankan léèrè nípa ẹ̀ṣẹ̀ rẹ̀ wọn ò ní bí ẹnì kankan léèrè láàyèyàn abálẹ̀jọ̀nu wọn ò ní bí ẹnì kankan léèrè. waqifuhum innahum mas'ulun. ìjọba tó gbogbo wọn lábẹ́rẹ́ ahán ṣé ọ̀takùrọ̀ àwọn àbí ọ̀takùrọ̀ àwọn ó ti ti lọ́pọ̀lọ́ wa tó lẹ ọ̀takùrọ̀ àwọn lórí tètè kí wọ́n máa múrú àwọn eléyìí wá fún yín ṣe ahán ìṣe àwọn náà á ké twelve twelve contradictions in the Quran mélòó ni wọ́n yọ fáwọn fifty thousand errors. Ah. So kana ma bayna Sara wa Suraya. N ti bẹ láàrin òṣùpá àti ìpẹ́ ó jìnnà àbí ó jìnnà. Ẹ máa gbé sí. Subhanallah gbogbo orí eléyìí báyìí náà ló fi ẹ̀ka wọn àmọ̀ nípa ẹ̀sìn wa. Láti ọdún tó pé ìní Sheikhul Mufassirin ta ni wọ́n ń kí bẹ́ẹ̀. Nàá gbọ́dọ̀ kẹ̀sí ìrùbá wò múlò kẹsìrì tó sì ń bí ibùdó abáàsì bá wò abúrò ọmọ àlelé yẹn ah, alimami tọ́bẹ̀rì alimami atọ́bẹ̀rì òní wọn kì ní sheikhul mufassirin ńlá apá gbogbo àfọ̀n tafsir ìyẹn ní kíkà máa ń sọ ẹni tó kọ tafsir lẹ̀ àmọ́ ibùdó Abbas abúrò ọmọ olùmọ̀ àgbà nínú àlùmọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ń la gba oníkẹ̀kẹ́ ṣùgbọ́n òun ọ̀kọ́ lẹ̀ léye wa tó ṣùgbọ́n ní wọ́n sọ pé Sheikhul Mufassiri ìyẹn àwọn tó kọ́ tẹ̀síìrì lẹ̀ dání al-Imam Ibn Jarir al-Tabari rahimahullah láti àfáà yẹn nínú àwọn àfáà tó sẹ̀mí tó sẹ̀mí ní al-qarnu ar-rabi' al ní fourth century of hijra ìlà àfáà yẹn ti kú ó túmọ̀ sí kó ti tọ́dún mélòó báyìí ó ti lé ní one thousand years àfáà ti kú láti ṣàlàyé gbogbo náà àwọn àyà yìí pé ó ṣeéṣe o káwọn tí ò lágbọ́yé tó pé o wọ́n sọ páyà ìtakò eléyìí o èsì rẹ̀ ni subhanallah. tọ́ gbogbo àwọn afárá ikú tí wọ́n á dé kálukú náà wọ́n ń pètò ṣọ́ọ̀kù mufasirin sọ báyìí Ibn Jarir sọ báyìí Ibn Jarir sọ báyìí bẹ́ẹ̀ lẹ́rì imaamu Qurtubi bẹ́ẹ̀ lẹ́rì imaamu Ibn Kathir rahimahullah. tó a di pé àfa afa sheikh muhammad alamin shanqiti rahimahullah àwọn akutira kan jọ gbogbo àwọn àyè yun àwọn akójọ wọn kójọ nínú ìwé tuntun báyìí. دفع إيهام الاضطراب كان آية الكتاب دفع إيهام الاضطراب عن آية الكتاب kíkèrò kèrò pé ó ṣe ti ayé alukurani ọ̀tá kura wọn dànù. sọ yé wa kíkèrò kèrò pé ó ṣeé ṣe kára ayé alukurani kankan tako mi títí dànù inú wọn ti kọ́ wọn yẹn wọn wà mọ àyà wa ikú ṣeé ṣe fún láyà ìtakò àyà yìí etí rẹ ni. ìwà ni náà fèsì ọyọ kan bẹ̀yẹn wọ́n ní ọlọ́run sọ nípa àgbéǹde alukiyama ní khamsina alfa sana gẹ́gẹ́ bí fifty thousand years níbi kan sì sọ sọ́dà bí one thousand years bó láti fèsì rẹ̀ ẹ̀yin náà wo fifty sí one ó jìnnà àbí ó jìnnà abdullahi bin abbas radiyallahu anhuma ó ti fèsì eléyìí. wọ́n ti gbé ní alkiyama manazil ìgbé ní alkiyama manazil àgàsọ̀ lẹ́yìn àgàsọ̀ lẹ́yìn àgàsọ̀ lẹ́yìn àgàsọ̀ ìnìgbé ní alkiyama gbogbo àgàsọ̀ kọ̀ọ̀kan wá jẹ́ ti one thousand years àgàsọ̀ mélòó ní gbogbo alkiyama fifty one times fifty ó di kí fifty thousand years. ọ̀yẹ́jú àbí ọ̀yẹ́jú. ọ̀yẹ̀dù tí wọ́n bá gbé rọ́ọ̀nì ńgbọ́ bá jọ gbé ndàlù kìyàmà káwá jọ yẹ wò. <laughs> òdodo lọ̀rọ̀ lọ́wọ́ àbí alhamdulilayi. n'i ọlọ́wọ́n bá ní káàní kankan léèrè ní pẹ̀lẹ́ rẹ̀ níjọ́ gbé ndàlù kìyàmà kò bá kò bá àlìjẹ̀nu nínú ìyàtọ̀ dá wọn àgàsọ lẹ́yìn àgàsọ ní gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ó di àgàsọ kan láàrin bí ẹni kankan léèrè alùpùpù ọmọ ògbé àmọ́ bọ̀ wọn bá tẹ́ mi gbogbo wọn ni ẹ máa bì ó yé wa ó takora wọn àbí ó takora wọn ó takora wọn alhamdulilah ọlọ́wọ́n bá ní ìnáni màkùmá ẹ̀sìmáwò wà ọ̀rọ̀ èmi pẹ̀lú wa anabi musa àti anabi haruna aleyhi masalatu wa salam mọ̀ ń gbọ́ mọ̀ ń sì ń rí gbogbo bẹ́ẹ̀ sì máa ṣe pẹ̀lú fìràwọ́nà mọ̀ ń gbọ́ mọ̀ ń sì ń rí tọ́ mọ̀ ń gbọ́ mọ̀ ń sì ń rí ọlọ́run bá sì sọ níbòmí pé inna ma'akum mustami'un àwa bẹ pẹ̀lú yín à ń gbọ́ àwa ọ̀takùrọ̀ àwọn àbí ọ̀takùrọ̀ àwọn àwa àtẹ̀mí ọ̀takùrọ̀ àwọn àbí ọ̀takùrọ̀ àwọn nàám ọ̀tàkùrà wọn rárá nítorí ìwọ náà nígbà tí o fẹ́ bí ọmọ lákàrà ó ní lọ bá mi ra àkàrà wá ìgbà tó ti ra àkàrà dé onítọ̀ ṣé o ti ra àkàrà tá a bẹ̀ ọ́ dé ojú púpọ̀ ni <laughs> so ó túmọ̀ sí pé ìwọ tó tó nǹkankan ìwọ náà fira rẹ ní àwọ̀ ọlọ́wọ́ bá wọn kọ́ ọlọ́wọ́ bá ó tóbi ju kókó kan lọ torí délé ìtọ́lọ́wọ́ bá bá lo àwa fúnra rẹ̀ kò burú tọ́ ọlọ́run bá ní qul innama harrama rabbiya al-fawahish sọ fún ìrẹ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ife ọlọ́run ọba òsè kankan léwọ ètò sí àwọn pálapàla ìwàkiwà ségesège ìrìnkúrìn ọ̀rọ̀kọ̀rọ̀ ìwòkuwò ìsọkúsọ àwọn ni wọ́n ń pè ní kíni fawahish gbogbo àwọn pálapàla àwọn ọlọ́run ọba ti léwọ. ìtumọ̀ rẹ̀ nù sẹ̀ríà òun náà ni màsítọ́ọ̀ bí màmí náà bọ́nú òbí nínú àwọn ni wọ́n ń pè ní fàáhìṣà ẹyọkan rẹ̀ nù kíkọ rẹ̀ ní kíni fàwáhìṣ. ẹ zina ẹ bí zina ọlọ́run bá kọ́ sẹ́mi pẹ̀lú yín bẹ́ẹ̀ wàlíwà ọkùnrin ọmọ bọ́kùnrin lò ọlọ́run kọ́ sẹ́mi pẹ̀lú yín bẹ́ẹ̀ ọtúlù nàfẹ̀lẹ́tì haramallah àti pípa ẹ̀mí tọ́lọ́run bá ti pípa rẹ̀ léèwọ̀ gbogbo àwọn eléyìí làwọn ẹ̀ṣẹ̀ ńláńlá o àtàwọn ẹ̀ṣẹ̀ tó jọ bẹ́ẹ̀ ọlọ́run bá pè ní fàáhìṣà òpin bó burú jù ẹ̀ṣẹ̀ tó burú jù láì ni làwọn rú àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ torí pé bó ni òsè burú jẹ máa bó ni òsè burú nísìnyí tó bá fẹ́ tọ̀ akramakumullah ṣé gbangba lọ́yọ̀ di rẹ̀ sí lọ́mọ tán kí ló fà náà rí kí lè ń gbé pamọ́ nàám ẹ̀ ń gbé òwò yín pamọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé kìlẹ̀ ń lọ́ọ́ fún ó ń bẹnu kíni kímánì alḥayá'u ṣùcùbàtún min ṣùcàbìl ìmán anabi sallallahu alayhi wa sallam ní ìtìjú ẹ̀ka kan ni nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ branch kan ni nínú branches ìgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ ló kan lẹ́fi ní rí ẹni tó nígbàgbọ́ òdodo tí ó bọ̀ra rẹ̀ sí hóhò wọ́n ní tó ti ilẹ̀ ní gbọ̀n yóò ti di ilẹ̀ wọn ajú àwọn èèyàn ó ní torí pétọ̀ ní gbọ̀n ẹni tó bá wò sí kówó dí òun ẹ rí i pé múmi ni ò ní sọ bẹ́ẹ̀ àbí ó ti bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ o wọ́n á wọ tọ́lẹ̀ torí pé ayínbílí tí wọ́n fi ha kò síbẹ̀ ẹ̀rí kankan rẹ̀ ò ní balẹ̀ láti tọ̀ ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n máa wá tọ́lẹ̀tì tó ní ayínbílí tó ń lè fi sí torí kẹ́nìkan ọmọ bá ti kí ni ọmọ bá jálù subhanallah ẹ wo bí imáàni ti tó amẹ́nìkan wà tó jẹ́ pé kéènì kí ni wọ́n ń wò lọ́kàn bọ́dí lẹ́ni ẹnìkan sọ pé sábà ẹ̀rọ àpẹẹ̀dúró mo fẹ́ tọ̀ tó bá ní ẹdú ẹ dákun mo fẹ́ tọ̀ ẹni pé torí tí dírẹ́fà bá ń sagídí àwọn kan ní à tó bí sẹ́wà náà kí ló wá burú ń bẹ̀ à kí ni ò burú ń bẹ̀ ọlọ́mọsí aláìláì ní tìjú ni mo á tọ́ ara ẹ ọ̀dà tí dírẹ́fà bá dúró ẹni pé tó bá dúró yìí ẹnìkan ló tọrọ kó fẹ́ tọ̀ ẹlòmíì ní okùn ẹ̀yẹn wá wọ ìmọ̀ ẹ̀nìyàn ẹlòmíì kódà yóò fẹ́ lè tọ̀ sínú ọ̀nà mọ́tò ọba ti jáde tó kúrò sílẹ̀ báyìí yọ bọ́ sókòtò ni. kò ní wò pé ẹ̀yin tẹ̀ mọ́ wá lọ ọkọ lójú wá ní kíni. ìjọ ọmọ àtọ̀síjọ́ yọ̀dì rẹ̀ sínú. ẹlòmíràn mọ̀ wá lọ wá ní àkókò ah, wọn ní gbọ́dọ̀ o. bẹ́ẹ̀ à ah, mo fẹ́ gbéra mi pamọ́ ni. subhanallah òbí má ní ṣe máa ṣèyàn. sọ eléyìí túmọ̀ wípé àṣé kíyàn sọ ìhòòhò rẹ̀ yàtọ̀ sí. Si, kó sọ ìhòòhò rẹ̀ jìnnà sí ẹni tí ọ̀lẹ́tọ̀ọ́ láti rí ńbẹ́ nu ìmánì. walladhina hum li furujihim hafizun nígbà tó lọ́n ròyìn àwọn múmìnì àwọn ẹni tí wọ́n là lọ́la al-qiyama wọ́n làwọn ẹni àwọn tí wọ́n ń ṣọ́ abẹ́ wọn. illa ala azwajihim ọ̀yàfi àwọn ìyàwó wọn àbí àwọn ọkọ wọn àwọn máa malakat aymanuhum àbáwọn ẹni tí wọ́n ní lẹ́yìn nínú sísọ àdé rẹ nípa mọ́ wọ tòkòtò tí ó jẹ́ pé tó bá ti ń bọ̀ lọ́ọ̀kan wọ́n ti máa wò ó pé ẹ̀rì islam máa dà pọ̀ àmọ́ tọ̀ ẹ̀rì pé ti islam ò tún wú ọ̀pọ̀lọpọ̀ aná lọ títí yóò di kàkà di kúkú ni wọ́n bá di kàkà di kúkú ó lè máa bọ̀ lọ́ọ̀kan kọ́ máa wo gbogbo òdi rẹ̀ bọ̀ òun ti tún máa kó kíni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí àwọn jọ́ọ̀nù ti máa ń ṣe nu ebi àwọn pọ́ọ̀lù ti máa ń ṣe nìyẹn ìwọ wa jẹ́ jọ́ọ̀nù wọ́n jẹ́ bọ́ọ̀lù nítorí pé ìgbà tó lè tọpọlọ rẹ rú lóde níbo lọ́wọ́ àtàwọ̀ àmọ́tọ́ bá wẹ́wù tó kàn ọ́ lé ńkọ́ ọ wà nínú bíbọ́ àṣírí tọ́ ọlọ́run bá láwọn ẹni tí wọ́n ń sọ abẹ́ wọn ó wà ní òṣèburú pé ẹnìkan lè ṣe zina láì jẹ́ kọ́gbọ́ sókùtò lẹ̀ wọn kò bọ́ sókòtò lẹ̀ yọ́sà ayọ̀ di rẹ̀ títà bẹ́ẹ̀ kọ́ ni kò sì lè bẹ́ẹ̀ nìkan sí ìdìnnà láìjẹ́ kó gbóni wò abọ́ tí wò yóò tó abọ́ bí tí wọ́n fi jọ sí ìdìnnà yẹn sí wòhò àbí bẹ́ẹ̀ kọ́ ni wàláhi hadha fi muntahal fuhsh eléyìí ni òpin búburú jù pé àwọn èyí ò ẹran kò ní wọn ẹ̀yin náà yàtọ̀ ẹgbẹ́ sórí sẹ́ẹ̀lì wò ẹgbẹ́ sórí sẹ́ẹ̀lì wò ọmọ torí pé ayé ti dàrú o torí pé ayé dàrú yẹn ayé ọ̀dàrú ọlọ́run tá ayé dá bó ti wà yìí náà lọ́wọ́ àtẹ́lẹ̀ àwọn ẹni tó wà nù rẹ̀ ni ọ̀dà táwọn ẹni tó wà nù ayé tọpọlọ bá ti ń dorí kodò ìgbésí ayé wọn ò máa dorí kodò ni obìnrin bọ́ra rẹ̀ sí hòhò ó rìn hòhò ká gbogbo súra ara rẹ̀ ti jáde ó wá bọ́ra rẹ̀ sí hòhò gan-an náà ṣe kọ̀ yàtọ̀ síbẹ̀ ti fi rí náà àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n fi àwọn ọmọ àti àwọn ọmọ burúkú tí ò ní sàlùbáríkà àwọn ọmọ tí wọ́n róbi wọn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tí wọ́n gbọ́rọ̀ sóbi lẹ́nu ẹlòmíì ò sì róbi bí wọn so gbogbo náà àwọn ọmọ burúkú wọn yẹn wọ́n lè tán ọ̀pọ̀lọpọ̀ náà jẹ òun ti wà ń hòhò ìwọ náà wà bọ́ra rẹ sí hòhò ẹ wá dì í mú ni zina aburú ńlá ni kò sí ẹni náà láàyè yìí tí ó ṣe wọ́n fi tó wá ti ti ìdìnnà tí wọ́n ti ìdìnnà tí wọ́n ní ah, ah, gbogbo tó wọn lé náà ni kò ní ta fún bàjẹ́ wọ́n ti gbogbo tó wọn lé tó fẹ́ rí náà ni ó sì ti tán subhanallah àjẹ́ pé sí ọ̀ ìbàjẹ́ èyí tó ṣe ó yẹ pé ó di àmọ̀ fún ọ láyé ń bì tó o bá sì jìyà rẹ̀ láyé ń bì ó lè jìyà rẹ̀ lọ́run torí rẹ̀ ìbàjẹ́ ni jàmáà ẹja jìnnà sí ọlọ́run bá ti mọ̀ wọn fi yàn ní bùkátà sí ẹnì gidi tó yàtọ̀ sí nínú èèyàn tí wọn bá jọ ọkùnrin ó ń bùkátà òbí tí wọn bá jọ obìnrin ìwọ náà ń fọkùnrin ọlọ́wọ́n bá ti mọ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ti fi ọ̀nà tí a fi lè ríra yín lẹ́tọ̀ lókù lókù jùlọ tẹ̀lé tọ́lọ̀ lọ. tó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa á fẹ́ láti tẹ̀lé tọ́lọ̀ wípé kò sẹ́ni tó fẹ́ bí a responsibility. èyí tẹ́ ẹ ṣe kí ìgbà tẹ yàgbẹ́ ní public toilet ètò sí pé ó kún kò kún ẹ̀ka yìí àbẹ̀ ẹ̀kọ́ ni torí pé tí a bá lọ sí public toilet ní ìsinyìí báyìí ẹ̀ bá yàgbẹ́ sí ti ibi tí wọ́n yàgbẹ́ sí ẹ̀ bá tọ̀ sí gbogbo bẹ̀ ẹ̀ mọ̀ pé tẹ bá ti jáde jáde nu tẹ́nìkan bá bá yín ẹ lè kó ẹ̀bù lẹ́nu pé kí ni ń dọ̀ láàmú so àmì tí wọ́n pé lẹ́yìn ni ẹ̀yin rọra su sí ti kó tẹ̀wọ̀n pé tí wọ́n pé tí wọ́n ti rọra lọ sú tí wọ́n lọ sọ <laughs> bá ti hàn kó wọ ni mọ́wọ́ kọlọ gbọ́ kọlọ kílíà gbogbo àyè yẹn tí tọ́lẹ̀tì láti kúnlé ẹ̀rọ pé dáwọ́ àtìkù abẹ́ẹ̀ ní dáwọ́ àtìkù public toilet làwọn èèyàn fẹ́ wọn fẹ́ bí responsibility kankan wọ́n sì fẹ́ ṣe tọ́lọ̀ wọn bọ̀ fẹ́. tọ́ ẹ wá tún á wò ìbàjẹ́ tó tún jùbàjẹ́ lọ ọkùnrin sọ́kùnrin obìnrin sóbìnrin àwọn kò ní sàlùbáríkà àwọn ẹni òfò tọ́lọ̀ ń bínú sí kí ni tọ́ ń wá kí ni gí wọ́n lẹ́gbẹ̀ẹ́ gí ọkùnrin ọmọ alẹ́ ọkùnrin ká àwa wí tán wọ́n múru wọn ní bóti state eh, eh, eh, àwọn ọ̀daràn kan bíi nineteen nìkan wọ́n ní woman rights nìkan kí ni ń pè àwọn ọ̀daràn kan London àwọn women rights activists kan London ẹ̀ mú kọ́tọ́ ń pè wọ́n. tó wọn lọ́lọ́wọ́ kádàrà <laughs> ó túmọ̀ sí pé wà kọ́rẹ́ tó àwọn ọ̀daràn yẹn tí wọ́n láwọn ń díìlì pẹ̀lú human rights Amnesty International so wọ́n ní wọ́n kọ̀wé síbó títí gọ́ọ̀mẹ̀ntì ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá wípé àwọn ẹni tẹ́ mú tẹ́bi ajẹ́ yẹn àwọn ọkùnrin tí wọ́n pin sí o wọ́n kọ́ ẹni tẹ́ fẹ́ fẹ́ ìwádà ìgbà àwọn ẹni tẹ́ mú tẹ́bi ajẹ́ yẹn wọ́n takò human rights so because èèyàn lẹ́tọ̀ọ́ láti fi tó bá wù so ọkùnrin lè bọ́kùnrin sùn obìnrin lè bóbìnrin sùn la ilaha illallah. tọ́ orí tọ́tọ̀ kí ọkùnrin wá lọ́dọ̀ ọkùnrin kí lóbìnrin wá lára obìnrin. àmọ́ nígbà tí èèyàn bá ti kan dáadáa tó wà lọ́dọ̀ ẹnìkan tó bá ó fi làákọ̀ rẹ̀ pamọ́ ńgbà tí ó gbà á ògbélaka rẹ pamọ́ ń gbọ́ ọba dáadáa yín ó rí fún ọba dáadáa má ìdá ntọ́sẹ̀lẹ̀ nu ń gbé àgbà òyìnbó àgbà àríkó mú and technology wá àgbà àríkó ó mú nǹkan wá lè tó ti pé tá a bá kọ́ wa lè rí tẹ́ tá a máa rówó tá a fi máa jẹun ìgbà táwọn àgbà àwọn àgbàgbé fọpọlọpọ a máa lé ńjọ tá a gbà ọwọ́ apá wa débi wípé ẹ wo bí àwọn ọmọbìnrin wa ṣe ń ṣẹranko kátìtì ẹ wo bí àwọn ọkùnrin wa náà ń ṣe bí ajá lókun lọ́rùn kátìtì ẹlòmíì alọ́lẹ̀ yẹtímẹ́tí omi àni wọ́n bò ń ba orí kọ́ bò ń dín sùkú omi àni wọ́n bò ń fòwú dì í ìpera rẹ̀ lọ́mọ iléèwé títí ẹ̀ máa ń lọ iléèwé máa gbọ́n ni àbí máa ya wèrè ṣé ọ̀ gbogbo ẹ̀kọ́ tí ò ti sẹ́yìn ò lékún làákàyè tí ẹ gbogbo ẹ̀kọ́ tó sọ ọkùnrin di ẹranko tó sọ obìnrin di wèrè ẹ̀kọ́ ẹ̀kọ́ ni wọ́n ń pèlè yẹn wèrè wọ́n ń pèlè yẹn innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn olùmọ̀ ní páyọ̀ ọlọ́run ọba nínú àwọn ẹrú ọlọ́run ọlọ́run sọ àwọn olùmọ̀ wa sọ pé kìí sì dùnmọ́ ṣeré tó bá jẹ́ mùsùlùmí ìmọ̀ẹ́nì rẹ̀ páyọ̀ ọlọ́run rẹ̀ yóò ju tẹni tí ò ní mọ̀ yẹn lọ bíkọ́sì wọ́n ó rí àwọn àṣírí kan tó ti tẹni tí ò ní mọ̀ yẹn ò ní rí ó sì gbà fọ́lọ́ pé Allahu akbar ọlọ́run ọba wa ló tóbi jù àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé àwa ti fọ́ ọpọlọ tó wa pamọ́ ìbàjẹ́ òyìnbó àwa sọ dọ́là jù ìbàjẹ́ òyìnbó ẹ̀rí kí wọ́n ti ṣe ṣèwọ́de káwọn fẹ́ para àwọn sùn lọ́kùnrin ti ṣe ṣèwọ́de àwọn ti káńtì àwọn náà tún ṣèwọ́de táwọn bá ṣe tiwọn lónìí àwọn eléyìí ó ṣe tiwọn jọ́kejì kó ní yóò pè ní ẹ fẹ́ báyìí wá jẹ́ ni. sọ etí orí àwọn kan ò pé sí wọn wọ́n fẹ́ báyìí àwọn èèyàn jẹ́ sí wọn làwọn kan wàá dì mú nílùú torí tí ti ké dáadáa. àníná ẹ wá science and technology jẹ́ fi tún náà ṣe. àrùn mímu ẹ wá science and technology jẹ́ fi wá lọ síwájú fún ẹ wá ń rí hòhò ọkùnrin wa ń bọ́kùnrin sùn obìnrin wa ń bọ́kùnrin ṣèrànù àwa ni yes we are civilized sí ọ civilization yẹn ọ̀làjú òfò aláìlájú apọ́sítì pera rẹ̀ lẹ́ni tó ríran ẹni tó yẹ kẹ́ ẹ̀ sì lù tí tó rìn títì ti ń dapò pápákẹ́ńdá tó yẹ kẹ́ ẹ̀ dápọ̀ ẹ̀ dànù. sọpọ sọwọ àjẹmọ ọlọ́ọ̀kọ́ sọpọlọ òun mú àwọn obìnrin olóbìnrin ọ̀fọwọ́ lákàrà àdì rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ wá ń wọ̀ ọ́ wáyé kí a ẹ̀yin ẹ̀rọ ẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ síláṣí lóye yín fa nígbà tí wọ́n sọ fún pé iṣẹ́ ìṣe yóò dáa ebi ẹ̀kọ́ ni bàbá rẹ̀ ràn wá kọ́ ẹ̀ka jókòó mẹ́ yẹn tí wọ́n ti sí mẹ́tíláṣí ọlọ́ṣogbo àbí wọ́n ti sí just go and sit down in the mosque la ilaha illallah. ẹ̀rọ kọ́ àwọn kan wà sí bẹ́ẹ̀ ẹ̀ pé síwájú tí a lè ṣe fún wọn kọ́ ọ̀wọ́ yìí kórìí dín ní òpin ẹ̀ráyé ẹ̀jẹ̀ ẹ̀dá ayé òní bẹ́ẹ̀ nù ránù ayé wo ni ń bẹ́ẹ̀ nù ranù àwọn ọmọbìnrin torí tí wọn ò pè ní torí tí wọn ti dọ́ta àwọn aláìlérò lórí wọn yẹn àwọn gan-an ní nǹkan anújù àbí kìí sá wọn wọn ní nǹkan anújù o nítorí tí ọkùnrin ní ìsìnkèrè hàn lójú tiwọn yóò di ya o yóò di àti ọba jẹ láyé ń bì tọ́lọ̀ bá fẹ́ fi àjọ dára rẹ̀ lọ́rùn yóò ti jẹ àmọ́ kìí hàn lójú ọkùnrin tí wọ́n hàn lójú rẹ̀ pé o ti fún ẹnìkan lóyún o ti bá táyé ọmọbìnrin kan jẹ́ ṣé máa hàn lójú kìí hàn lójú àmọ́bìnrin àwọn hàn lẹ́sẹ̀ gan wọn bá ti di pẹ́sẹ̀ ń jáàmù pé ọjọ́ jẹ́wọ́ orí lónìí ẹ̀yìn lọ́la jẹ́wọ́ tọ̀ nígbà tí sì ń ṣe wọ́ngele wọ́ngele kásùkúlù iṣẹ́ tí wọ́n ní kọ́kọ́ ọkọ̀júmọ́ màmá rẹ̀ bàbá rẹ̀ ń gbààwẹ̀ nítorí lè lọ òun sì ń nígbà tó máa gbé hósítẹ́ẹ̀lì ń ta àwọn ọkùnrin lásán wọ́n á ké kó ni wọ́n ṣeṣe ní banana and flower ok àwọn táwọn banana náà lásán àwọn lọ́nà táwọn fi lè banana jẹ́ ara àwọn ọmọ fi bàjẹ́ yọ́n á di kọkùnrin lé ọkùnrin ká ọlọ́run bá yẹ tó ajẹ́ o ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ìbàjẹ́ ní ti o nínú ìdájọ́ ó burú jù tí sẹ́ríà ní ká fi jẹ̀yán yà kò sí bíi ti ọkùnrin bọ́kùnrin lò nínú àwọn ìdájọ́ tó burú jù nù. nínú ọ̀rọ̀ tó wà lórí bá ti ṣe pa pípa náà ni o àmọ́ ìyapa wa wà lórí bá ṣe pa wọn ẹnìkan Ibn Abbas radiyallahu anhu ọ̀rọ̀ tí ẹnì kíkà sí wọn lọ sórí àpàtàkọ́ gàjù káwá la ilaha illallah ìyẹn bọ́lọ̀ ṣe ti pẹ̀lú àwọn èèyàn ta ni ànábì lò wọn kú ikú burúkú orí kíni orí líìdì ó rìlíìsì náà lọ́wọ́ akọ̀rọ̀ tán kọ́tán ẹ wá wo ohun tí ó kẹ̀yìn rẹ̀ ọlọ́run bá mọ̀ bàtí wá jẹ́ o ọlọ́run ti kọ́pọ̀lọ́ owó pé sẹ́rí àwọn onílàákà yìí kò sẹ́ni lè ṣàǹfààní lọ́dọ̀ rẹ̀ ibùn tó fi dórí àṣẹ pọ́n ṣé bá a sọ pé Abu Huraira àbí Allahu anhu ìbílísù ah, ó ní àyàtà kùrìsì wọ́n bá ń kí o ńgbà bá sun aburúkú ní tí ọtí lè mọ anábì tí ló tọ́ lọ sọ fún amúlọ́kọ̀ kúrọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni anábì fi hàn kó lè gba àǹfààní lọ́dọ̀ rẹ̀ gan tó ti ké sùn torí ẹ̀ òyìnbó gbé nǹkan kan wá fún wa kó burú ká sàǹfààní nù rẹ̀ àmọ́ onílàákẹ́yìn yóò máa ṣe má àlàgàràbàlà yóò máa jọ èyí tó bá dáa yóò mú èyí tó dáa ńkọ́ yóò fi sílẹ̀ èyí bá dáa yóò mú èyí tó dáa yóò fi sílẹ̀ torí pé at the end of the day mùsùlùmí lè ní gbogbo nǹkan tí mo máa ń ṣe tí wàá ti gbèsè lọ́wọ́ mi kò sí àlùbáríkà mi mà tó nítorí ìdílé yìí báyìí ìkàkọ̀jú mi yẹn sẹ́yìn ní obìnrin bóbìnrin siranu mina kawahish nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni gbogbo eléyìí ń bẹ náà àtàwọn òyìnbó àwọn ẹranko àwọn wèrè àwọn ajá torí àìkú òyìnbó tí èèyàn bá ń kàwé tó ti ń wo civilizations kọ̀ọ̀kan síra wọn civilization òyìnbó pèèyàn lọ sí di ìbàjẹ́ púpọ̀ lórí pé wọ́n ní ẹ̀ gbọ́dọ̀ dábẹ́ fóbìnrin rárá ẹ̀ gbọ́dọ̀ dábẹ́ fóbìnrin rárá ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà àwọn náà máa polówó rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni báà kí ni ẹ gbogbo owó wọn ta kó mọ́ ra ẹ̀ wọ́n pa àwọn èèyàn sáyé nínú àwọn ok wọ́n pa àwọn èèyàn sáyé nínú àwọn ṣé káwọn obìnrin yẹn dájà ni nàám wọn náà oníyàwó wọn níyàwó ńlẹ gbàtó níyàwó ńlẹ yẹn ìyàwó rẹ tó bá fẹ́ jáde láàárọ̀ yóò ní ẹ má lọ bí sẹ́ mo fẹ́ rí yín mo fẹ́ jáde lọ́sàn-án mo fẹ́ rí yín lálẹ́ kún mọ́ òní sùn sí lè mọ́ ṣé ọ̀sánlé àbí òní sánlé nàám tọ̀ eléyìí rùn lẹ́yìn náà ọ̀làbúrò lóbìnrin ọkùnrin kan ti gbé kalẹ̀ wọ́n sọ kalẹ̀ tẹ̀ sọ kalẹ̀ wọ́n tún fóònù ẹlòmíì làwọn náà tún wá gbé eléyìí náà tún ṣe wá dànù ó tún fóònù ẹlòmíì wọ́n tún wá gbé sínú rẹ̀ ó dùn àbọ̀mọ̀ rẹ̀ ní í ṣe bẹ́ẹ̀ sínú rẹ̀ ó dùn inú rẹ̀ ò ní dùn iyì obìnrin láyé òun náà ní kọ́kẹ́ pé ọkùnrin wa lòun náà dà kì í ṣe kóbìnrin ọmọ wa lé ọkùnrin ká ayé dorí kodò inú obìnrin lóbìnrin wọ́kùnrin ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wọ́n máa retí pé kóbìnrin ó kọ́ àwọn kọ́ọ̀lù pẹ̀lú ẹ̀kọ́ mi if you don't call no response ìyẹn ni kò ní kọ́ máa kọ́ọ̀lù ẹ ẹ dákun sẹ́wọ̀n káyọ̀ ti dorí kodò nìyẹn ó dorí kodò àbí òdorí kodò aa ṣé obìnrin máa wọ́kùnrin àbọ̀kùnrin máa wọ́bìn náà ìgbàdá nàbì sọ pé tazawwaju alwadud alwalud tazawwajna ńlọsọ ni àbí tazawwaju ẹ̀yin ọkùnrin yẹn ṣe kí ni ẹ fẹ́ obìnrin ẹ ṣe pé ẹ wá obìnrin o bá tí wọ́n bá kẹ́ ẹ wá wọ́n bá ní kẹ́ ẹ wá ọtí kò yín nù bá pé wíwá wọn bá ní ẹ wá pọ́sítífù wọn pè yín lọ díẹ̀ nù anábì ẹ ti pè yín lọ dí wọn ní ẹ bẹ́ẹ̀ eléyìí tó túmọ̀ sí pé if you are not ready to marry máa bá obìnrin kankan sọ̀rọ̀ ẹ máa fara yín ká pọ̀ eléyìí fi hàn pé ọkùnrin ní máa wọ́ obìnrin yéésì kó obìnrin ní máa wọ́ ọkùnrin tó àmọ́ nígbà tí gbogbo nǹkan bá ti dórí kìlò obìnrin náà máa wọ́ ọkùnrin torí yọ̀rùn ọ̀gbìn òun tá nídìí ọkùnrin òun tá nídìí ọkùnrin islam ń sìn fi kàráàmà kàráàmà obìnrin àpẹẹlẹ pé wọn kú wọ̀ sí. orí ẹ̀ lànà bí wa Muhammad sallallahu alaihi wasallam kọjá gbàdọ̀ obìnrin kan ń bá ọmọbìnrin kan dábẹ́ lọ́wọ́. ànábì ní bíntín báyìí nìkọ rẹ bíntín báyìí nìkọ rẹ nítorí pé makroma ńlọjẹ fóbìnrin àpọ́nlé ni fún un kò ní jí kọ́ ya ajá kò sì ní jẹ́ kọ́ ya ẹni tí ọkùnrin tí wọ́n wá sọ di ẹni tí ọ̀já mọ̀ kankan tí ọmọ sáré tẹ̀lé ọkùnrin ká kò sì ní sọ di eré ọ̀dọ̀ ọkọ rẹ̀ nígbà tó ọkọ rẹ̀ náà bá ń bá ṣeré òun náà ní ní fílẹ̀ nígbà tó bá pé gbogbo ọ̀ṣẹ̀rẹ̀ wọn fi dànù eléyìí ẹ̀sìn àmúnà takò eléyẹn islam takò òun náà eléyẹn lòyìnbó fẹ́ takò ló wá kọ́ndẹ́mù gbogbo ẹ̀ ẹ̀yin náà wá bá kọ́ndẹ́mù kíni gbogbo ẹ̀ tó yé wa so níbi tí sẹ́mi aláwọ̀ dábẹ́ tí wọ́n fá gbogbo abẹ́ òbí dànù eléyẹn islam gan takò àìgbọ́ fún agbá nàbì wí nàbì ní bíntín báyìí ni kò mú bíntín kíní báyìí débi pé ẹ̀jẹ̀ gan ní jáde nítorí pé àpọ́nlé ni fóbìnrin àpọ́nlé ni fóbìnrin yóò jẹ́ kí obìnrin ó ní tìjú subhanallah tí wọ́n ti ra mú kíkìyàn ojú rẹ̀ onímọ̀ wò báyìí yóò jẹ́ pé ojú rẹ̀ wálẹ̀ lọ àwọn kèfèrí wọn yẹn àbí mùsùlùmí náà tó ṣèṣì tí wọ́n dáàdi fún ojú rẹ̀ tó mọ̀ wọ àwọn ọkùnrin àgàdàràgàdàn àmì èyí tó ní tìjú ẹ rí i pé ojú rẹ̀ wálẹ̀ eléyìí ó fi hàn wáyé pín nítorí lè lé wa jìnnà sí ìbàjẹ́ nu àwọn obìnrin tó bá ti wá wà tó kí wọn dábẹ́ fún wọn máa wá ìranù ìbàjẹ́ gbogbo gbà èjẹ́ máa rí ikú kìíní tó ń sanwó fọkùnrin wá ìbàjẹ́ wàlà hàwùlà wàlà kú wọ́tà ìlà bìlà eléyìí ń bẹ́ẹ̀ nu kí ni fàwáhìṣ ọlọ́wọ́n bá ti lé wọ̀. ọ̀pọ̀ tó lè ná pípa àyàn jàmà wọn nú bàjẹ́ o ẹ̀mí yìí bá ìta lónìí. Allah ṣé àwa ẹ̀mí ń bẹ lára kálukú àtàwà lálẹ́ mi wa ni awakọ̀ ọlọ́run ọba lónìí eléyìí tó túmọ̀ sí pé ìwọ fúnra rẹ kò lè pé ayé sú ọ kó wá fẹ́ para rẹ ọlọ́run para rẹ kí ló ànábì sọ kí n tó fi para rẹ náà lọ́lọ́run bó fìyà jọ́ nu náà já nàmà ànábì sọ lọ́wọ́ àti lọ́wọ́ ẹni tó bá mu májèlé tó fi para rẹ májèlé rẹ yóò bá nu náà já nàmà yóò mọ̀ mú láéláé ẹni tó bá sì fi rin tó fi gúnra rẹ bó fi nara rẹ pa ọba irin rẹ nínú náà já nàmà yóò mọ̀ fi nara rẹ láéláé yóò mọ̀ fi gúnra rẹ láéláé eléyìí túmọ̀ sí pé ẹ̀mí yẹn kì í ti tẹ̀ ọ́ lónìí Allah àwọn á ní sọ pé ah, you are a prophet gbogbo pípé yẹn ti lé and you don't know what to do my way out òun náà ní kọ́ para rẹ kọ́ para rẹ tí wọ́n ló nira rẹ kì í sì wọ́n ló nira rẹ ó dà kọ́ tó kí wọ́ tẹ̀mí wà lára rẹ kọ́ gbà á lọ́wọ́ tó kí lómi ọgbẹ́ mi rẹ̀ kọ́tọ́ kọ́tọ́ ìbàjẹ́ ńlá ni o torí ẹ̀ ló fi jẹ́ gbogbo gbogbo àwọ̀ gbogbo àìgbọ́ra ẹni yé tó lè wù kọ́ wà láàrin yín ẹ gbọ́dọ̀ bá débi pé ń pa ọ́ ẹ gbọ́dọ̀ bá débi pé ń pa ọ́ ẹ̀rí ń pa ọ́ tí yẹn bá sọ lẹ́nu lásán nínú òfin ṣẹ̀rí à ó léwu o ó léwu o wọ́n gbé ọba lọ́ pààyàn tó ń ti sì rọra kọsẹ̀ tó ṣubú tó kú ní ìgbà yẹn tí wọ́n bá fẹ̀sùn kọ́ pààyàn ọ̀pààyàn abọ́pààyàn ó ti pààyàn nù wọ́n mẹ́jọ apààyàn àmì ẹ̀sìn wa kí ni máa dùn lẹ́nu Yorùbá jù awọ kan bá ti ṣẹlẹ̀ láàrin yín pé hapẹ fún hmm, àwọn èèyàn rẹ ò fojú sunkún ẹ létí bá wa kú ẹnu ó fi sunkún ti àbójú tó wọn a máa fi kú dẹ́rù bara wa bí gbàgbọ́ òun ní kú máa ń jẹ lẹ́yìn náà ọlọ́run máa rú ọdí orí ètí ń bẹ fọ́pọ̀lọpọ̀ Yorùbá gan àwọn tí wọn bá wù wá pé bàbá kan ti dàkẹ́ nínú òkú ni irú irú irú ẹ̀jẹ̀ burúkú wo nu tẹ́lẹ̀ pé ìtara tiwa ti máa pọ̀ jù ìtẹ̀síjọ́ tẹ̀síjọ́ mọ fara yín kátẹ̀jọ́ ń sọ̀rọ̀ ẹ̀tẹ̀jọ́ ń dunnú síra yín tó wá jẹ́ fún gbàtà wọ̀rọ̀ra wà rí yín yóò mọ̀ wọ́n bọ̀ tó kú. subhanallah ẹ̀mí tí èsì wọ̀ lọ da báwo ló ti fẹ́ gbà kọ́ lọ́wọ́ bó tó ṣe tán àti gbà ó lè rí gbà ó lè rí gbà. wọ́n wá ní ah, àpèpá náà ní kẹ́ ẹ ṣe fún wọn pèpá torí ẹ̀ tí wọn náà bá ti gbọ́ sẹ́nìkan pè ọ́ lójú oorun a gbọ́dọ̀ dáhùn o nàìjí àmọ́ ń sí fún wa ẹ gbọ́dọ̀ dáhùn o tó yé wa torí pé wọ́n ní kíní kan àpè pa ó pè ọ́ pé lágbájá o tó bá ti ní óò tọ̀ <laughs> torí ẹ kó tó sùn kí láwọn máa ké ayatul kursi ayatul kursi àti kíni amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun tọba wa hàn kó kú ìmọ̀tọ́ wa kú àtìrí wa tó pẹ́ nìkan ló pè ọ́ lọ́pàá ọ́ ní àwọn akẹ́kọ̀ọ́ sọ ládàá àbí bẹ́ẹ̀ kọ́ ni kò sì gun ọlọ́bẹ ṣé a lè mú kọ́kọ́ àyàn àbá lè mú náà á sì mú á sì lè mú á sì mú lókun tí a bá ti rí ẹ̀rí tó fi hàn dájú pé ó pè é àbí òye wa áàmù kí ló ń pè é sí. ẹ̀ ńgbà tó wá ju ọ́ lówó ó fi wá jẹ́ káàrin òru lọ́ọ́ máa lọ pè é ọ̀nà sì jìn ọ̀daràn burúkú nígbà tí ìyá bá jẹ́ àpá yọ jẹ́wọ́ torí ọlọ́run ọba ti sọ pé wàkàtí nàárẹ̀ yìí fi há ànànàfà bẹ̀ nàfà gbogbo ẹ̀mí tí wọ́n pààyàn tó ń bọ́ ọmọ pààyàn gbogbo náà là pọ̀ náà. walakum fil qisasi hayatun ya ulil albab ọlọ́ni ìsẹ̀mí bẹ fún yín lára gbígbẹ̀ tán lára ẹni tó bá ti kẹ́kẹ́ gbẹ̀ tán lára tiẹ̀ náà. orí ẹ̀mí tí ọ̀wọ́n ju tiẹ̀ lọ orí di eléyìí gbogbo ẹni tó bá pààyàn wọn pa ni ìdájẹ́ ni pípààyàn jọ máa ìdájẹ́ òtún àyàn. ọ̀pọ̀lọpọ̀ àbí ẹ̀kọ́ ni àwọn àdá tuntun tuntun wọ́n lọ fáìlì ẹ̀ lọ́nà tó ti pé tí etí gan wá sí ti kọjá yọ̀ wọ́n ẹlòmíì gan wọ́n kó àdá ní ní lórí àtẹ rẹ̀ wọ́n sanwó nígbà tó tún sọ̀rọ̀ àdá náà wọ́n yọ sí i subhanallah anabi sallallahu alaihi ní ẹnìkan yóò gbọ́dọ̀ yọ àdá kò gbọ́dọ̀ yọ idà kò gbọ́dọ̀ yọ ọbẹ kò gbọ́dọ̀ yọ ìbọn kò gbọ́dọ̀ yọ nǹkan ìjà kan sọmọ ẹyà rẹ̀.

ẹ̀rọ kọ́ kò rẹ́sù innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum èso àtàwọn ọmọ rẹ̀ ní ibi sẹ́yìn ọ̀gbà rí wọn tọ́ àkọ́rí kí wọ́n lọ gbàdá mu àṣetánì ó ti rọra yọ kúrò lọ́wọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ làwọn ti máa rì wọ́n sì fi ta onítìn wọ́n sì ta yóò ta ẹ̀rọ ọ̀gbọ́n mẹ́rin. ó ti síra rẹ̀ torí délé ẹja dínà tí bàjẹ́jọ́ máa ẹ̀yin náà lẹ́ni bá ń jà bíi tipa púpọ̀ ṣùgbọ́n láyè sìn bíi kẹ́kúkẹ́kú náà ní kọ́nà sànù ah, wa. máa bọ́ ọ̀rọ̀ mi bá wọn máa bọ́ tán ọlọ́run lè fi tọ́ hàn nínú àti tó pamọ́ ètò hàn nínú rẹ̀ náà lè tún gbé hàn sí gbangba ètò ń ní gbangba kíkún sílé aṣẹ́wó nísìn wọn nítọ̀ gbogbo ẹni tó bá ti wá fifty naira náà ní ọ̀sán gbogbo ẹni tó bá ti wá five thousand ní ọ̀sán eléyàn máa bọ́ hàrà ni àbí kí wọ́n sọ kí wọ́n ti máa ń pààyàn iṣẹ́ pípààyàn làwa ń ṣe máa bọ́ hàrà nù àbí òye wa kí wọ́n kọ́ síwájú lé wọn káwọn háyà kìlanu ẹ wá háyà wọn máa bọ́ haranu wọ́n máa bọ́ fan ètò wọn ti ń kọ̀rọ̀ àpèpá ẹ lọ sọ sókun tó bá ti sọ sókun yóò kù lélẹ́yìn ètò wọn ti ń kọ̀rọ̀ nu àbáwọn ti ń fi dìnnà ní kọ̀rọ̀ ẹni tó ń pè ní gbangba masha allah kàkí olùkọ́yọ̀ ọlọ́ni ṣùgbọ́n ní kọ̀rọ̀ kò lè má ṣe dìnnà wà hàwùlà wàlà quwwata illa billah lélẹ́yìn àwọn ọmọ abúlé náà nu kò síbo ti fẹ́ gbé ọmọ ìtù ẹ̀ lọ́lọ́run ti léwọ̀ àwa ní sọ pé hàn ẹ nígbà tí mi ò kúkú máa ti tẹ̀ ní gbangba oríde ilé ìyá oríjì ń bẹ bẹ́ẹ̀ ni ìyá sì ń bẹ àbí òsì ìyá ń bẹ. ṣùgbọ́n nàbí sallallahu alaihi wasallam sọ pé kullu ummati mu'afa illa al-mujahirun gbogbo àlùmọ́ mi la lè sàmójú kúrò fún àyàfà àwọn ẹni tí ń hùwà ẹ̀ṣẹ̀ tí wọ́n gbangba. yóò sọ gbogbo ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n ẹni tí ń ṣe tiẹ̀ ní gbangba ìgboro irú àwọn tí ń rìn ìhòòhò yẹn irú àwọn tí ń dì mọ́ra wọn lójú bara yẹn gbogbo ọmọ àwọn tí ń fi ìyàjẹ́ lójú bara ẹni tí ń kọ́ ẹ̀yẹ tuntun tó ń kọ́ apá yẹn ló apá yẹn ló babaláwo apá yẹn ló kullu ummati mu'afa illa al-mujahirun gbogbo àlùmọ̀ mi ilẹ̀ ní ká sàmójú àyàfọ̀ àwọn tí ń ṣe kíni tí wọ́n ń dẹ́ṣẹ̀ lójú táyé torí pé ẹni tí wọ́n pẹ̀lú dúta ibi ìgbà tí ń sọ fọlọ́n pé wọ́n lọ́ọ́ máa mú yàn kí ló dé tó mú o wọ́n lọ ní àlọ́dọ̀ tó fi jẹ irú òun ó ti yẹ kí àwọn kọ́ fọwọ́ bà wọ́n. ànábì sallallahu alaihi wasallam ní gbogbo àlómà ìlọ́wọ́ à ń kó pé kọ́ lọ́ọ́ sàmójú kúrò fún tọ́ba fẹ́ àyàfọ̀ ẹni tó ń dẹ́ṣẹ̀ ní gbogbo ìgbà. ẹnìkan tí ó sọ pé ẹ eh, kò sílu tó yẹ títí bàjẹ́ àwọn ará àwọn obìnrin kan náà ti lọ ṣe zìnà mọ́kà àwọn ará àwọn kan ti lọ jalè mọ́kà àwọn rí àwọn àwọn lápá náà bá ń ṣe zìnà àwọn náà bá ń ṣe kò ta ló sọ pé kò sún ranù bì kan kò sílu ọlọ́run bá kátà ní ráwọn tí ń ṣe ranù ẹ rí wọn ṣùgbọ́n mélòó ni wọn mélòó ni wọn lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ó ṣe ranù lẹ́yìn ẹni tí ń ṣe ranù tí wọ́n bá fi dákọ́sọ́ kó ń ṣe ranù àlọ́ yìí wọ́n bá fi dákọ́sọ́ kó ń ṣe ranù sọ wọ́n fi wọn jẹ òfin eléyìí fi hàn wípé ó lè bí jíjọ́ ti ń ṣe ìranù lójú táyé ní Mẹ́kà àbí Mẹ́dínà àbí nílùú nínú àwọn àbí tí wọ́n ti ń lò fún ọlọ́yìn. sàmì lọ́dọ̀ tí wọ́n ń kọ́. wọ́n dà gan-an agbọ́ nípa abí tó jẹ́ pé àwọn bàbá àti ìyá wọn tún ti ọmọ wọn ta wípé ọmọ táwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń fi ara wọn pa ni gbígbé wọn fi di wọn pawó ni sàn lọ bàbá àti ìyá tó bímọ wọn pé ọlọ́nkọ́ sànù wà ní. nítorí di eléyìí eléyìí fi hàn wá kí ìgbàjẹ́ ọ̀dà àjẹ́ náà ìyọ́n mọ́ àbẹ́ lọ́n bí aláhùnmá àbẹ̀bẹ̀ iléyà ìmán وزينه في قلبي وكره إلي الكفر والفسوق والعصيان واجعلني من الراشدين ولو fi ìfẹ́ ìgbàgbọ́ òdodo sí mi lọ́kàn kó o sì ṣe ìgbàgbọ́ òdodo lọ́sàn nínú ọkàn mi kó wọ́n fi ìkórira ìgbàgbọ́ sí mi lọ́kàn ìsepòkì fi ìkórira rẹ̀ sí mi lọ́kàn ìsẹ́mọ̀ fi ìkórira rẹ̀ sí mi lọ́kàn kó wá sí mi lọ́kàn nínú àwọn ẹni tó máa nà èèyàn gbọ́dọ̀ máa bẹ̀ lọ́nbẹ̀ pàápàá láyé tiwa tó ti kúlúkúrú musu yìí wà láì bàjẹ́ púpọ̀ ìyẹn nípa ẹ̀ ọlọ́run èèyàn ó sì fẹ́ máa rin àrìnkọsẹ̀ yóò sì rin àrìn forí gbági nítorí pé ọ̀fẹ́ rí ìbàjẹ́ lọ́tún ìbàjẹ́ ní bí lọ́tún tó bá yí ojú tó sì kí lọ́tún rí ìbàjẹ́ náà ni tó bá lọ kánkọ́ lórí tó bá ní tí mo wọ ẹ̀yìn à ó túmọ̀ sí pé àdúgbò náà bọ́ sànù wà ní àdúgbò náà bá sànù àwọn ẹlòmíràn á sọ pé ẹ̀kan fẹ́ sọ ayé délé níta àwọn rí sínú àwọn fi ń dùn láwọn sọ pé kí n kàn ọ́ wàlà àwòlà wàlà kó wà tẹ̀lé ọlọ́run bẹ́sẹ̀ kọ́ lọ́wọ́ dórí kodò hmm. wàlì ìsìmà ọlọ́run bá tún ní àti ẹ̀ṣẹ̀ ó ń fi ẹ̀ṣẹ̀ léèwọ̀ ẹ̀ṣẹ̀ tí ní yẹn kọ̀ dáa ẹ̀ṣẹ̀ tẹ́ rí kọ̀ dáa ṣùgbọ́n wu ọlọ́run ipe kó wọn ta ẹ̀dá kan tí ò ní tẹ̀ òun rárá tí wọn ò ní máa tẹ̀ òun rárá fún ẹ̀ mọ́ wọn àwọn ẹ̀dá kan tí ò ní máa ṣẹlọ́run rárá àwọn làwọn ta ni lọ ó sì wú òun fún wọn dẹ́gbà kan tí ò ní sí òun lára tó pé yóò máa ṣeun náà ni onídàáni àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n wú òun kó wọn dá kan tó pé yóò máa ṣeun tí ó sì máa ṣètò òun náà níta ni ọmọ èèyàn àtàwọn àlùjànnú tí wọ́n ṣe ṣe kàn ó wù Ọlọ́run wípé káwọ́ máa ṣeun láti máa ṣe òun àmọ́ bàmá ti ká máa wá kíni ká máa wá àforíjì gbọ́dọ̀ wá nù àdéhìí kan anabi wa Muhammad sallallahu alaihi wasallam wọn ní tí bá ti kó à ń sẹlọ ni à ń tún wá àforíjì Ọlọ́run ọba ọba ká gbogbo wa rún wá dá àwọn míì tí wọ́n máa ṣẹ̀ tó sì máa tọrọ àforíjì ó wù ká máa ṣẹ̀ òun láti máa tọrọ àforíjì nítorí pé tá a bá ṣẹ̀ lọ́run kó láti mọ Ọlọ́run ọba ní kàfúrà tá a bá ṣẹ̀ lọ́run kó láti ní àlùkọ́fù kó láti mọ ọlọ́wọ́n bá ní àtàwáb kó láti sì máa ní àròhìn ó wù ú kó kí ọjọ́ yìí pé ìtumọ̀ àwọn orúkọ òun yìí yọ hàn sí wa látara àti sí wa torí de ilé ọ̀hà túmọ̀ sí kọ́ àmọ́ àmọ́ máa tẹ́sí ọkùnrin ti sọ pé wọ́n àti jẹ́ pé ọlọ́run ọba ó wù pé káwọn máa sẹ̀wọ̀n káwọn máa sẹ̀kìn kọ́ káwọn ọmọ tó lé kú sórí ẹ̀ kí wọ́n á dẹ́sẹ̀ tó á kú sórí ẹsẹ̀ ẹ sì rí kí síbẹ̀síbẹ̀ ọlọ́run náà ìgbọ́dọ̀ dẹ́sẹ̀ ìtú túmọ̀ sí káyé àdánwò la wà àbí èsì ayé àdánwò ayé àdánwò àmọ́ ọ̀pọ̀ o ọlọ́wọ́n bá lọ gbọ́dọ̀ dẹ́sẹ̀ ẹ̀sìn kálukú tó bá sì dá tani ọba gbé orí ara rẹ̀ ló fi gbé o ọ̀rọ̀ pé baba ńlá rẹ̀ kan ti dáràn kan ẹ̀yin wá ń forí rù ká ẹ́ so nítorí de ilé ẹnìkan wá já ìdánù fún yín kó tọ́ ni wọ́n ń tara àwọn ẹ̀jẹ̀ ni o kò sí ẹnìkan tí ó rù ẹrù ẹsẹ̀ nìkan kálukú tiẹ̀ ni ó rù ọlọ́ọ̀ ní kíni wàlá tẹ̀síro wà zero tó ń wíṣọ̀rọ̀ ọkùnrà ara ẹrù ẹ̀ṣẹ̀ kan kò ní irú ẹrù ẹ̀ṣẹ̀ lómi ara ẹrù ẹ̀ṣẹ̀ kan kò ní irú ẹrù ẹ̀ṣẹ̀ lómi wà á lé ìṣẹ̀lẹ̀ ìnsáni ìlà màtá ẹnìkan sì ní gbẹ̀sán ẹ̀ṣẹ̀ kankan àfi tó ti láyé yìí oríṣi eléyìí àwọn anábì ọlọ́run ti ṣe ìwà náà láti ṣe anábì Adam alayhi salam ọ̀sẹ̀ lọ́wọ́ ọlọ́run bá foríjì àbí òtí foríjì òtí foríjì máa ní tí àgbẹ̀yìn jogún ẹsẹ̀ kan lọ́dọ̀ ta àwọn òjogún ẹsẹ̀ o àbẹ̀yìn jogún ẹsẹ̀ ni torí dáadáa tí wọ́n wá ti gbé lọ ọwọ àìpé wo nǹkan kan jogún lọ́dọ̀ wọn abẹsẹ á ọlọmọdé ọpọlọ ó dolí kodò òtún wa máa mọ ìlú wa kà ọwọ á ní ẹnìkan kan ní ọwọ àbáyé pẹsẹ ń kú ẹ̀yìn ìka ẹ wá kó dàgàbó lórí ẹ ń sá lọ́gbẹ́ ẹ ń kó dáàbò ẹ wá ló ti ru ẹsẹ̀ yín lọ pẹ̀lú pẹ̀tẹ̀ tẹ́lẹ̀ ṣé olórí ìjọ kan náà ní ti pásítọ̀ kan gbà pé kẹ́ ẹ mú un náà kẹ́ ẹ pé tóbó ń lórí ètò síìtì gbígbé torí pé ẹ̀sìn àwọn ọmọlẹ́yìn rẹ̀ pọ̀ púpọ̀ tó kó náà wá pọ̀ sí Jésù lórí irọ́ wọn tí wọ́n pa tó ń ti kọ́ ọ̀kan Jésù máa gbélé bò ó Jésù wọn mú o ọ̀daràn tó fẹ́ kú bá Jésù lọ́lọ́run gbá wọ Jésù sí lára ká wọn ti wọn gbalẹ̀ tó àfà wọn ti kún àjàgàmọ́ lórí ọlọ́run bá wá dáwọ̀ rẹ̀ padà lọ nítorí pé nígbà tí ó ní ẹjẹ́ kí n máa ń wò ó ní tó bá sì súnmọ́ ni náà ní í ṣe ni ẹjẹ́ máa ń wò bọ́ bá wà lé lọ́kì ẹ lọ ẹ dé ọlọ́run bá sì gbá anábì ìta ó gbé lọ sókè àwọn náà wọ́n ti sọnù bíbélì pé anábì ìta ń ké kọ́lọ́ ọmọ fi mílẹ̀ fún wọn wọ́n jẹ́ wọ́n rí mi mú o wọ́n jẹ́ wọ́n ti kí ni o ẹ̀yin wá ni wọ́n mú ìyẹn ni pé ọlọ́run ọ̀gbádùn rẹ̀ kọ́ ó ti kó tí wàá dé tó á ní ọmọ sínú ilé kò sínú ilé làwọn àti ìwọ ẹ ní nǹkan ẹni tí à ń wá nùkà ọbẹ̀ lu ọgbọ́n pọ̀ ń pé kò sínú ilé ẹ mú kínní wọ́n ti fún léṣo wọ́n ti gbá kinní ma lórí ọlọ́run á dá àwọ̀ rẹ̀ padà. àwọn ẹni tí wọ́n ti sẹ́yìn inú àwọn Yahudi yẹn ni wọ́n á pín sí méjì pé ah ṣe ṣe Jésù táwọn fẹ́ kà ní. àwọn kan ní ah ẹja ṣe lóko òru ẹ má ìgbìyànjú láti ká sọ̀bọ̀ lójú. torí ẹ̀ ló fi jẹ́ pé láti pé tuntun pé kò sí fọ́tò láyé ìgbà náà àmọ́ fọ́tò Jésù méjì sọ́jọ́ra wọn ọ̀pọ̀ ẹnìkan lọ. sọ wal isma wal baghi ọlọ́run bá tún ṣe lé wọ̀ kẹ́ tayọ ẹnu àlàkẹ́ máa di tẹ́ ẹ bí kẹ́ ìrìn ká láì jẹ́ lórí òdodo. ìyẹn lè di tẹ sọ́lọ̀ èèyàn lè dìtẹ̀ sáwọn ẹ̀dọ́ ọlọ́run gbogbo ẹ̀ ìwọ ni ìdìtẹ̀ tọ́lọ́run onáà ní kófin ọlọ́run bá tó ṣe kó tayọ rẹ̀ ọlọ́run ní ó gbọ́dọ̀ tayọ bí kò sì kọjá rẹ̀ eléyẹn jẹ́ ìdìtẹ̀ tọ́lọ̀ ọlọ́run ṣe lófin fi tọ́ba sálùwàlá àwọn oríṣi dáàmú ọkọ̀ọ̀kọ́ mọ́fọ́jú ẹ̀mí ló lọ ẹ̀mẹ́ta ọ̀fọ̀ lẹ́ẹ̀mẹ́rin kí ló ti ó ti dìtẹ̀ tọ́lọ̀ ó dìtẹ̀ sófin ọlọ́run ọlọ́run bá sọ fún ọ pé o gbọ́dọ̀ mutí o mutí kí lèyẹn ṣe ń yàtọ̀ sí pọ́sẹ̀ ó tún bí tẹ̀tọ́ lọ. ọlọ́run bá lọ́wọ́ gbọ́dọ̀ jálè ọjálè yàtọ̀ sí pọ́sẹ̀ ó tún bí tẹ̀tọ́ lọ. gbogbo tayọ ẹnu àlà gbogbo àwọn àyè tọ́lọ̀ ti là kalẹ̀ pé gbọ́dọ̀ tayọ rẹ̀ tayọ ti tayọ rẹ̀ ńkọ́ kí ló ṣe ó ti di tẹ̀tọ́ lọ. torí rẹ̀ ǹjẹ́ yẹn lè di tẹ̀tọ́ lọ láì ṣẹ̀ bí? ǹjẹ́ yẹn lè ṣẹ̀ láì di tẹ̀tọ́ lọ bí? méjèèjì jọrin ọlọ́run kò sànù wa. wa an tushriku billahi ma lam yunazil bihi sultana ọlọ́run tó ṣe léèwọ̀ kíkẹ́ ìṣẹ́bọ sọ́lọ̀ torí pé ìṣẹ́bọ sọ́lọ̀ kò sẹ́ẹ̀rì tọ́lọ̀ wọn bá sọ kalẹ̀ tó tọ́ka sí pé ọ̀dà kàṣẹ̀bọ sọ́lọ̀ abẹ́ ráyà kan rí ẹ̀rá dìtì kan rí tó sọ pé kò burú kẹ́ ìṣẹ́bọ lọ́wà torí ẹ̀ kò sí ìṣẹ́bọ kan tó lè rẹ́rìí mu wa. ìṣúra ẹ̀ gbogbo ẹni tó bá rí tí ìṣẹ́bọ sọ́lọ̀ yẹn tako sọ pé kó mẹ́rìí wa lórí pé ní táwọn ń ṣe yìí dà kò bá jẹ́ nínú ìsìláàmù ní ti ń ṣẹ́bọ sọ́lọ̀ kò bá sì jẹ́ pé lóde islam ní ti ń sọbọ́ sọ́lọ̀ ẹ pé kí wọ́n mẹ́rin ẹ̀ wá fún àní rọ́nà mú ẹ̀rí rẹ̀ wá títí jáde ẹ̀wọ̀n èwúwo nítorí kíkí ni ọlọ́run ọba ọ̀ṣọ́ ẹ̀rí kan kalẹ̀ lórí kọ́ da pé kí ìṣẹ́bọ sóhun ẹ̀rí wo lọ́sọ̀ kalẹ̀ ẹ̀rí pé ìṣẹ́bọ sóhun kọ́ haram ni. ǹjẹ́ màkàn nínú àwọn àyà tọ́ka sí pé ìwọ ní ká ṣẹbọ sọ́lọ̀ naam innahu man yushriku billahi. حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار adájú gbogbo ẹni tó bá ṣẹbọ sọ́lọ́run ọba Ọlọ́run ọba ti ṣe àlùjáná lè wọ̀ fún ilé ìbẹ nọrọ tánàbí ìtọ ọmọ mọríyàmà tó sọ fún àwọn ẹni tí ń pè lọlọ ní ìsìn tó sọ fún àwọn ẹni tó lọ rán sí ó ní dájúdájú gbogbo ẹni tó bá ṣẹbọ sọ́lọ́run Ọlọ́run ti fi wíwá àlùjáná lè wọ̀ fún padà sí ìdọ́mọ wa jẹ náà àwọn alábòsí ò ní ní aláràn ti kàn tẹ́tùmù àyà mi inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ọba lòun ní ṣàforíjì fẹ́nìkan ọba tẹ̀bọ̀ sóhun ṣé ẹ máa ti ẹ̀sìn tí ò tó tẹ̀bọ̀ sóhun ó máa ń ṣàforíjì rẹ̀ fẹ́ni tó ń bá fẹ́. àyà mi ọlọ́run ọba ní wa laqad uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna min al-khasirin dájúdájú àti ránṣẹ́ tó wà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam kẹ́ bá ti ránṣẹ́ tó wà nábì tó síwájú rẹ̀ tó ọba fi lè fèsì sẹ́bọ̀ sọ́nà kíní la ilaha illallah anábì gánà ọba fèsì sẹ́bọ̀ sọ́nà ọba pín gbogbo rẹ̀ tó ṣe dáadáa lábàjẹ́ gbogbo rẹ̀ tó ṣe ní ọbàjẹ́ ó sì jọ́kọ̀ nínú àwọn ẹni òfò subhanallah ọlọ́mọ sì wá lọ́sẹ̀ bọ́ so ẹ̀yin náà sì mọ̀ ẹ̀bọ ó pín sọ́nà oríṣiríṣi ẹ̀bọ ńlá ẹ̀bọ kékeré ẹ̀bọ tó ọlọ́ dánú gbogbo rẹ̀ gbogbo ẹ̀ òsì dá o ọ ọlọ́mọ ti wá lọ́sẹ̀ bọ̀. ṣùgbọ́n kí ni ìyàtọ̀ tó wà láàrin ẹbọ ńlá àti kékeré wọ́n ní ẹbọ ńlá gbogbo ẹ̀ tó bá ti ẹbọ tó lọ́nà balẹ̀ ẹbọ ńlá tó gbé tọ́lọ́ntọ́ ló fi lómi tó yàtọ̀ lọ. bí ìjọsìn bí àdúrà bí kò dúran lórúkọ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ bí kò máa bẹ̀rù ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ tó bá bá bẹ̀ kú ọlọ́wọ́ bò ní foríjì hàn láéláé inú ná ló sì máa bẹ láéláé torí kọ́ lọ́n ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ẹni tó bá ṣẹbọ tó kéré yóò máa bẹ lábẹ́ bọ́lọ̀ wọn bá bá fẹ́ ó lè forí jìn tó bá sì fẹ́ ó lè fìyà rẹ̀ jẹ́ tí ó bá túbọ̀ tó fi kùnà ó má pèjú ẹbọ kékeré wá. kárí ni náà wọ́n ti wí yẹn omi masha allahu wa shi'ta ntí ọlọ́run àti wọ́n fẹ́ lọ́sẹ̀lẹ̀ lawla allahu wa anta tí ọba sì ṣe àtọ́lọ́run nǹkan báyọ̀ bá ti ṣe ṣe bí kò tún ní á ah, mo fi ìbàdàn búra mo fi òkè ìbàdàn búra mo fò bàbá mi búra mo fò sapoko búra gbogbo eléyàn kí ni wọ́n ń pè é ṣírkún asghar gbogbo ẹgbẹ́ nù sẹ́bọ̀tọ́ lọ ní ìsẹ́bọ̀tọ́ kéde ọlọ́run kó ṣàánú wa. ẹni tó bá kú lórí eléyìí tó ṣe pé nǹkan tí ń tẹnu tó fi kú tó bá wọ ọlọ́run ọba ó lè fìyà rẹ̀ jẹ tó bá sì wọ ó lè forí jìn lẹ́ẹ̀kejì ẹni tó bá tẹ bọ́lẹ́bọ tó ní ńlá gbogbo tẹ̀rẹ̀ tó ṣe yọ bàjẹ́ ọlọ́run ọba ni wa qadimna ila ma amilu min amalin ja'alnahu haba'an mansura ọlọ́run ọba ni àwa dojú kan tí wọ́n ṣe ní sẹ́ńlẹ̀ ayé asọ́dí eruku yàtẹ̀gùn àmọ́ ẹni tó bá ti bọ́ sọ̀nà lẹ́bọ̀ tó kékeré ẹbọ kékeré kì í ba gbogbo sẹ́jẹ́ iṣẹ́ tí ẹbọ kékeré pẹ̀lú rẹ̀ nìkan ni ó bàjẹ́ iṣẹ́ tí ẹbọ kékeré pẹ̀lú rẹ̀ nìkan ni ó bàjẹ́ gẹ́gẹ́ bí ti sáré mi nínú òórùn rẹ̀ kò ní ba gbogbo òórùn rẹ̀ jẹ́ irun kí tó fi ti sáré mi ló bàjẹ́ tó bá jẹ́ irun dúhùrù ni irun dúhùrù yẹn kọ́ ó bàjẹ́ títí kárí mi bá ti bàrún jẹ́ àgbẹ̀ ẹtúrùn yẹn kí nàám kò ní tún kí àmọ́rùn ọba lòun ó tún kí ẹ pé àìkí òrùn kan lẹ́ẹ̀mejì àbí òye láti lòun kì dandan yóò jìyà mo rò pé yé wa torí kó lè ba ẹlẹ́kẹ̀ta ọ̀nà ni pé ìṣẹbọ sọlọ ní ìṣẹbọ tó nílá mọ́kìrìjọ ìsìlámì yá ó máa ń yọ ẹ̀yẹ jáde kúrò ní ìsìlám la ilaha illallah gbogbo ẹ̀ tó bá ti di ọmọlẹ́yìn Ṣàngó ọmọlẹ́yìn ọya ọmọlẹ́yìn eégún ọmọ olóró ẹ́ gbogbo wọn tí wọ́n bá ti dé wọ́n ti kí ni wọ́n di kèfèrí wọ́n ti mùsùlùmí mọ́ ọ́ tí wọ́n bá jẹ́ mùsùlùmí tẹ́ mọ́ mùsùlùmí tẹ́lẹ̀ fún wọn kò ti dá kúrò ní Islam tó bá gbé id card kan wà tó ń kọ Islam sí pẹ́ẹ́sì wọn ni ẹ̀kọ́ síbẹ̀ kọ́ ọmọ olóró ní nísìn so ṣùgbọ́n tó bá ti kọ́ lẹ́bọ̀ tó kéré eléyàn kì í yọ̀yàn jáde kúrò nínú ìsìn Islam ẹlẹ́kẹrin òní pé ṣéèkù ńlá wọ́n máa ń sọ èèyàn dání tí wọ́n máa pè nínú náà láéláé ọlọ́kọ̀ tànù wa ṣùgbọ́n tó bá ti ẹbọ kékeré tó bá ti ẹ̀wọ́ náà kò ní máa bẹ́ nu náà láéláé àti iná díẹ̀ àti iná agbére kése èwo lọ́dà ọlọ́kọ̀ tànù èmi pẹ̀lú yín o tọ́ wa an taqulu ala Allahi ma la ta'lamun nínú ẹ̀sọ́ burú jù nínú ẹ̀ṣẹ̀ òun náà ní kíkẹ́ máa sọ nípa ọlọ́run ìjẹ́ mà njẹ́ ẹ̀ mà kẹ́ ẹ máa sọ nǹkan ọlọ́run léyìí àwọn àlọ́kọ́ àwì o àti àwọn tí wọn kì í fi àfa àmọ́ ṣe bí àfa àwọn ansọ́fì lọ́lẹ́mẹ́ wà àrùbáì lọ́lẹ́mẹ́ wà ẹ̀sìmẹ́ẹ̀nì lọ́lẹ́mẹ́ àti àṣàrì lọ́lẹ́mẹ́ wọ́n àbọ̀ àbọ̀ olùmọ̀ni wọn ìlàrin olùmọ̀ni wọn ìdá kanu mẹ́jọ olùmọ̀ni wọn ìdá kanu mẹ́wọ̀ olùmọ̀ni wọn. ìyẹn ọmọ ìyẹn ọmọ yóò sì kó ẹ má ti wá béèrè kankan <coughs> naam <coughs> tọ yóò máa wá sọ alọlọ subhanallah ẹ dákun àwọn wa ẹ bí akẹ́nìkan sọ nípa yín ní sọ́mọ̀ nípa yín wàhálà nígbà kódà ẹ̀rí kan gba gbogbo nǹkan tí wọ́n fò ṣé kù. ọmọ àwọn pa mi ó sì máa ń pa mi tó ọlọ́run ọba wa wá ń kọ́ ọlọ́run ọba ní èèwọ̀ ni kẹ́ ẹ máa sọ nípa ọlọ́run nǹkan ẹ̀ mọ̀ nípa ọlọ́run lídìí ló léwu ááyà yìí ló fi hàn wá òfin tí wọ́n mú jáde nu ṣẹ̀ríà Islam wípé tí wọ́n bá bí ọ́ léèrè nǹkan kan nu ṣẹ̀ríà ọlọ́ tọ́ọ̀mù àti dáhùn ìdáhùn rẹ̀ wá ṣe déédéé ọ̀sẹ̀ lọ́hùn kọ́ yé wa ọ̀ mọ òfin yẹn ṣùgbọ́n ọkàn rọra olo chance yẹn ọ̀sá rori kan so nígbà tó dáhùn ìdáhùn rẹ ti di jọ sí lọ báwo wá ni sídáhùn rẹ ọba ti dédé sọlọ ti sọ pé wọn á ń tẹkúlú alàlọ́hìn máa la ti àlẹ́ mọ́ ó tún sílé máa sọ nípa ọlọ́run ní tẹ́ mà eléyìí ló fà áyà yìí ló fà ní Imam Ibn al-Qayyim rahimahullah ta'ala ni wọ́n fi kọ tírà àwọn Al-Qayyim èyí tí wọ́n pè ní kíni I'lamul Muwaqqi'in Rabbil Alamin ẹ̀kọ́ fáwọn ẹni tí wọ́n sáìn ipò ọlọ àwọn àfa àwọn àfa sáìn wé wọ́n àwọn ọmọ ìṣàlàyé ẹ̀sìn Ọlọ́run fáwọn èèyàn ó yẹ káàkó àkókò náà sọ pé ẹ pé àfọ ọkọ síra yẹn kó tó lè máa báwọn èèyàn sọ pé òfin ọlọ́ọ̀ni ilé kan ní tọ́bí lè kọ́ dà ọwọ́ ọmọ nítorí pé wọ́n ṣàlàyé gbogbo ntọ́ ẹ̀kọ́ sọ́ra fún gbogbo ntọ́ ẹ̀kọ́ ọmọ gbogbo ntọ́ ẹ̀kọ́ ọmọ ń paṣẹ rí ọlọ́run gbogbo kó tó ti kọ́ ìyanu rẹ̀ máa sọ̀rọ̀ torí de eléyìí ẹ rí i pé lónìí yìí báyìí nǹkan kan kọ́ lọ́ba ayé wa jẹ́ bí ìbá ti kí ọ̀pọ̀lọpọ̀ náà àáfàá náà ni wọ́n oníkálukú àáfàá ni ẹlòmíì tàálímù tàálímù lọ́kà tàálímù tàálímù tọ́ka yẹn so yọ wá pé gbogbo nǹkan tó bá ti tayọ tàlímù tàlímù kọ́ jìdálì ni ti àríyànjiyàn ni tó bá ti kọjá tàlímù tàlímù tó bá ti wá sọ̀rọ̀ kan tàì sọ̀rọ̀ kan ni ah! àbọ̀n tàlímù ti sọ̀rọ̀ nífà iná fẹ́ẹ́kì hàn. tó bá ti wá mú orin yẹn wá nípa tí ẹ pé ọlọ́run sọ báyìí ànábì tún sọ báyìí àwọn àyà tiẹ̀ nu ẹlòmíì ó ti jẹ́ pé aláàrí ló ń kà àkùbọ́rì. Mukhtasar al-Akhbar kàgàn kò tún yé pọ̀ wọ́n á jẹ pé wọ́n bu ọ̀rọ̀ láyé yìí báyìí pé ah àbọ̀n lálàrí àbọ̀n lálàrí ó sọ pé ṣé lálàrí yẹn òun á lò pin ìbò mọ̀ ní. àbí òye wa tó eléyìí àwọn amúkọ́jẹ́ pé nítorí láti tayọ àkọ́rí yẹn lọ́dọ̀ tiẹ̀ lórí jìdálì ni. wọ́n sọ ní pété símà pé ìgbà tí mo lálùbáríkà mọ́ ni wọ́n tún wá síra mi ká ṣé akọ́bọ̀rí nìkan ni wọ́n bá ń pè ní mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àdá àbí òye wa ọmọ kan olódò burúkú nítorí pé akọ́bọ̀rí yẹn kí ló ń ṣàlàyé ó ń ṣàlàyé àlùwàlá àti mara àti irun débì kan irun àti irun débì kan náà kíra yẹn kì í sí gbogbo tó wà ń bẹ̀ ló ti ọ̀pọ̀lọpọ̀ àti tí wọ́n bẹ̀ tí ọ̀mọ́ àmọ̀ ṣe àmọ́ látàrí pé yànjú tí bí tí yànjú tí gbé wọn dé látàrí mọ́tàbù Málíkì tí ń tẹ̀lé kó ni wọ́n sọ aṣọ kó tó bá ti yẹ̀ ní láláàrí o kò tún sọ́nà mà á ò ṣe ra rẹ̀ ẹlòmíì ọkàn ìzíkíà yọ apẹ̀tọ̀ àwọn tó torí òun kéjìyà gbaná wa kọ́ ọjọ́ ọ̀kan nínú ìzíyà yẹn kí tó ti sọ bẹ́ẹ̀ kọ́ ma ó sì ló ké ìzíyà ọlọ́run tó ìtumọ̀ kó ké ìzíyà yàn sí mọ̀lùmọ́wù ìlàtí lẹ́sẹ̀ ti àṣà ọ̀nà mẹ́ta lomi pín sí ọ̀húrún ètò ọmọ tó lè fọ nǹkan mí ma ọ̀hírún ètò ọmọ tó lè fọ nǹkan mí ma ẹ̀jísún ètò ọjọ́ gbìn tó ti ké náà nù translation translation yẹn nínú sẹ̀ríà ẹ̀ ti kó yẹ yín lónìí translation kì í sì máa sẹ̀ríà is just something tó jẹ́ pé you can easily do kódà kó ọmọ ọmọ ṣẹ̀ríà àwọn tó bá gbéde lárúbá tó tún gbéde tọ́fẹ́ tọ́fẹ́ túmọ̀ ọ̀rọ̀ sí àbí òye wa. àmọ́ kọ́ ọmọ tí bá lẹ́yìn tí ọmọ túmọ̀ rẹ̀ yẹn inú wọn ń pè ní màṣẹ̀ríà. torí pé tó bá pé gbogbo ẹni tó bá ti mọ̀ túmọ̀ ní ká olùmọ̀ náà ni wọ́n jẹ́ pé gbogbo lárúbá olùmọ̀ ni wọ́n lólùmọ̀ wa ni wọ́n àìmọye olódo lórí títì. ilé ìfihàn wa pé wà á ń ala Allahi ma la a sọra láti máa sọ nípa ọlọ́run tá a mọ̀ lọ́pọ̀lọpọ̀ agboolé àwọn bàbá tán lọ́ra dàgbà ń ṣe Islam èyí náà lẹ́yìn tó ọmọ yín sílé kí ó lọ kí o èyí náà lẹ́yìn kó wọ́n mọ nǹkan ẹ̀sìn ọlọ́run o. àwọn bàbá yìí wọ́n mọ wọn wò pé ní ọmọ wa sọ pé ẹ̀sìn ọlọ́run níbi táwọn abá ti jókòó ọmọ yìí ti ti kọ́ ju wọn lọ ó ti mọ̀ ju wọn lọ wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ pé ẹ̀sìn ọlọ́run tòtọ́mọ bá ní bàbá ọlọ́gbọ́n yín lẹ́mìí ọ̀rọ̀ orí báyẹn ọwọ́ inú adé ti bá wọ́n mà dé jì jọ̀ọ́ máa lọ lọ sẹ́ńtà kúkúrú láàrin àtọ́ta jàre ọlọ́run forí jìn ọ́ ilé ìtura ti pé wà á ń tọ̀kú olú ala Allahi ma la ta'lamun ẹ̀yin máa yí ọkọ àtìyàwó inú wọn ti kọra wọn lẹ̀ ẹ pé jókòó zina wọn ń jókòó àmọ́ látàrí àwọn alágídí wọn yẹn wọn ò ní mọ̀ pé jókòó zina làwọn ń jókòó torí ńgbà tí wọ́n ti jà táwọn bàbá yẹn bá ti yan ọ̀dà ìwò òtúẹ́rú tí kò obìnrin lẹ̀ ń bi táwọn bá wà. ó ti kọ́ lẹ̀ oníṣẹ́rí àti sọ pé tí wọ́n bá ti kó obìnrin lẹ̀ kò kéré kò tó mo tún so yín papọ̀ bẹ́ẹ̀ bá délé wọn sá sàfúrú láì mẹ́wàá wọn náà sì mẹ́wàá iná lọ́wọ́ sàfúrú rẹ̀ wà á ń tẹ kóòlù alọ́lọ́ọ̀ni àdàdà rẹ̀ nígbà tá a máa ń sọ nípa ọlọ́run njẹ́ àmọ́ ń pa rẹ̀ náà lẹ́sìn ìrìkà yẹn ń dàrú ẹ̀rìkà yẹn ń dàrú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ọba wọn á fi orí rẹ̀ bọ́ ní á máa sọ ike tó tọ́ka sí ni ẹ̀ wípé ẹ lè jálẹ̀mú adẹ́dẹ́ sí ní nawal hisab nítorí kẹ́lẹ́ bá a ma òǹkà àwọn ọdún ẹ̀hẹ́n alhisab àti sírò lọ́lọ́sọ̀ àwọn wà ní àti má hisabi wà á ń tẹ̀kúlú alàlọ́hìn. maala la ta àlẹmú wọn máa sọ nípa Ọlọ́run ntí wọn ọmọ ìta sọ di ìsáàbì tí ọba ń sọ ìṣirò ọjọ́ ìṣirò ọ̀sẹ̀ ìṣirò oṣù ìṣirò ọdún sọ di kí ìta eléyàn bẹ́ẹ̀ nu kóòlù alọ́láhi bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀. ọ nígbà tí yẹn bá wò tilẹ̀ dá wọ́n sọ ìbéèrè kan àwọn apá wọn ti jókòó á ní sọ sí i ọ̀rọ̀ akaramakala akaramakala akaramakala ọjọ́ ìgbà tó gbogbo wọn alhamdulilah ọmọ ibi tí ọ̀rọ̀ wa dé dúró mbẹ yẹn pé ìdájọ́ tó wà mbẹ nígbà ó ló sì mọ à ń dọ̀kúlù alọ́láyé máa la ta àlẹ́ mu ẹ̀rí pa wa náà lọ́pọ̀lọpọ̀ àwọn ṣàbábù mùsùlùmí láwọn ọ̀dọ́ wọn náà bá wà ní ẹ̀mẹ́sẹ̀ àyẹ̀wò ẹ̀kọ́ ẹ̀kọ́ amòfin àwọn náà pọ̀ jọ pé sọ̀rọ̀ kan bá ti pé kíní kan bá ti lọ bá tó bá ti wó lẹ̀ torí pé gbogbo àwọn yóò kú náà wọ́n yẹs pé ìdájọ́ rẹ̀ ní àná sì ké yẹs alhamdulilayi alhamdulilayi báwo ẹ sọ pé ẹjọ́ ẹjẹ awádìí dáadáa o ah, ṣé tí wọ́n á sọ fún yín ọba mu ni wàá ń tẹkulu alàmọ́hí máa dáa dáa lẹ́mú ẹ̀rí wọ́n ní kinní kan mcan tẹ̀bá tún lọ tábì wọ́n á ní àwọn ṣe kinní kan kinní kan firdaus night àwọn kan ṣe camp fire night àwọn náà wà láwọn fẹ́ ṣe firdaus night pé ẹ dákun firdaus night ṣé ẹ̀sìn ni àbí ẹ̀yin náà fẹ́ gba aládá ń bẹ̀ àbí báwo ni àánú àwọn bọ́dì mcan yẹn wọ́n ti péjọ wọ́n ní fìdóòtù náìtì làwọn ṣe ah, ah eh, eléyìí bá ẹja wúwo lábẹ́ òfin ṣẹ̀rí àpá àwọn òrò kó lè lè takò òfin ṣẹ̀rí àkankan o torí pé dípò táwọn lọ sí campaign wọ́n máa ṣe fìdóòtù náìtì wọ́n á gbé tẹlifíṣàn sí wọ́n á gbé islamic program sí pé ah wàá ń tọ́kolo alọ́láhi máa la ta àlọ́ ìyẹn ni pé àwọn kan wà tó máa ń feel too big láti tìwádìí nǹkan òfin ọlọ́ọ̀ ó sì máa wò pé táwọn bá ti wà ń bì kan tẹ́lẹ̀ pé àwọn nìkan làwọn jábẹ́nu gbọ́ńbẹ̀ tó táwọn bá sọ abẹ́ gbọ́dọ̀ gbé torí di eléyìí ẹjẹ tó kọ́ ọ lọ́njẹ́ máa ìmà aláhi lábùkù nù ẹ̀ ìmáàmù Malik rahimahullahu ta'ala láti òdìdí Iraq wọ́n ní ìrìn àjò oṣù kan wọ́n á bá ìmáàmù Malik pẹ̀lú gbòdì ìbéèrè ìmáàmù Malik ti dáhùn mẹ́rin kiri nù ẹ̀ tí wọ́n bá sì tún padà sí Iraq náà oṣù kan wọ́n tún rìn lórí ràkúnmí tí wọ́n dé Iraq ẹni tí wọ́n ti béèrè wa ni ah gbogbo ìbéèrè wọn dájọ́ ni pé kí wọ́n bá alimul Madina olùmọ̀dínà nígbà tí mo rà bá yín mẹ́rin lẹ down nínú forty that is upon each ten ẹ̀yọ̀kan lẹ down. ìmáàmù máàlìkì kí ni kí n sọ fún ọ tí wọ́n bá dé lónìí tó wọ́n bá délé kó o sọ fún ọ pé máàlìkù ọ̀mà dáhùn àwọn yòókù. ìlà kò tí ló dínkù nínú títóbi ìmáàmù máàlìkì ó dín kankan kù ó tún lékun ni ẹ jẹ́ káà náà fi kọ́ra téèyàn ọba ti mọ ìmọ̀ kò lè ní màláìláì nítorí pé ìjọsìn mo bá ti mọ̀ pé nǹkan ìbéèrè yìí má á fún mi ní chance àti àti tún ṣèwádìí àmọ́ nígbà tí mo bá ti wò ó pé kò sí tó bí níta máa fẹnu wa rọ́ọ̀pù náà ni èèyàn ní wá mọ̀ tó ń torí délé ẹ̀jẹ̀ kí wọ́n ọlọ́njẹ́ máa ọlẹ́sẹ̀k láwùjọ àwọn èèyàn gbìyànjú nípa àmọ̀ báyà àwọn ọ̀dọ́ báyà àwọn àfà gbogbo wọn gbìyànjú náà ló ṣe kí ìsìláàmù ọ wà ní dáadáa dé ti ká lónìí àti tàbí ṣùgbọ́n pé wọ́n gbìyànjú ṣùgbọ́n kí ìyànjú wa kó lè bá àtún dá sí àti ká ṣe kíni àti ká wá èyí ti dà bàtà ẹ̀ kó kókó wá mo ti débi tó ti jẹ́ pé ní ìsìn yìí èmi ò lè wá mà mà kó sẹ́ni náà kò sí ẹni náà nítorí pé wọ́n ní ká máa wá ìmà mínàlmáhàdì ìlàláhàdì mínàlmáhàdì ìlàláhàdì láti ìgbà tá a wà lórí ìtẹ̀ títí tá a fi wọnú sàárè gbogbo onílàákà ìlàyé yóò tún máa tíráì láti rí pé ó kéré jù ó ń ráǹfààní kanjọ kan kọ̀ǹpútà máa fi ń kúnra àwọn àǹfààní mélòó nù lóṣù ọgbọ̀n aláhi téèyàn bá ń ti bẹ́ẹ̀ téèyàn tó kú èèyàn rí pé alihamudulilá so àmọ́ téèyàn bá wò pé òun wà too big láti máa kọ́ mọ̀ á fi rú mi kẹ̀ láwọn ọmọ wẹ́wẹ́ láàjókòó láì à so kò sí ní burú láti jókòó pẹ̀lú àwọn àgbàlagbà olódo so téèyàn bá ti fẹ́ wọn wọ́n ń kọ́ yóò sì jókòó pẹ̀lú àwọn àgbàlagbà olódò tí wọ́n jọ ń tẹ̀ra wọn jẹ ọlọ́run ọba kó sì pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ní fi ọlọ́run ọba wí ọ̀kan nínú àwọn ẹrú ẹ̀ ọlọ́run ọba kó pẹ̀lú yín nínú ẹni tí ó ní ìmọ̀ ẹni tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run tí ó máa fi tì sọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bó ti ṣe tọ́ gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe lè jìnnà síra rẹ̀ ọlọ́run bá kó sèmi pẹ̀lú yín ọkàn nínú ẹni tí ó jìnnà sí gbogbo wa bàjẹ́ èyí tó hàn nínú ẹ̀ àti èyí tó pamọ́ ọkàn nínú ẹni tó jìnnà sẹ́sẹ̀ àti ìtayọ ẹnu àlọ́ ẹnu ọlọ́run ẹnu àlọ́ ọlọ́run ọlọ́run bá kó má sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó máa ṣẹbọ sọ́lọ̀ bá kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí kò ní í jẹ́ ọ̀kan nínú ẹni tí ó wí nípa ọlọ́run ohun tí ó mọ̀ nípa rẹ̀ ó ti wíwá ìmọ̀ ní rọrùn fún mi pẹ̀lú yín kó wá dé ìmọ̀ náà kó lálùbáríkà kọ́nà àbá kó sínú oṣù láyà tẹ̀lifánà ó ti kan ẹni tó mọ̀ tẹ̀lifánà nàbẹ muhammed sallallahu alayhi wa sallam subhanahu wa ta'ala alhamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. So one. One. Wa alaykum salaam. Thank

tí wọ́n ń ké alukurani láàrin ara wọn tí wọ́n sì ń kọ́ra wọn mọ̀ ké àti káwọn mọ̀lẹ́kà kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ kìí ká wọn ìṣẹ́ ọlọ́run ọba náà ọ̀rọ̀ kìí ká wọn kọ́lọ́run bó ti máa ti rántí wọn lọ́dọ̀ àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ tó torí ẹ̀ làwọn olùmọ̀ wa nípa ṣẹ̀rí àti sọ pé kò burú káwọn èèyàn kí wọ́n péjọ ṣèrántí ọlọ́run lópin ìgbà tí wọ́n bá pera wọn sí. Si àbí òye wa wọn àpèrà wọn jọ sí kí ẹjẹ àpàdé fún zikiri o ẹjẹ àpàdé fún kíké alukurani o ẹjẹ àpàdé fún kíní o tí wọn bá sì sọ dáta májẹ̀mú méjì yẹn tẹ́ ẹ bá pèrà yín sí ẹ sì sọ dáta nítorí tí ẹ bá pèrà yín sí ọ̀tà pàdé sí yẹn tẹ́ ẹ bá sì sọ dáta ọ̀tà pàdé sí yẹn. wọ́n níbo la ti lè rí àdúrà ìdásílẹ̀ kan pé ó yẹ kí mùsùlùmí ó máa ṣe. يكي اللهم حبب إلي الإيمان وزينه في قلبي وكره إلي الكفر والفسوق والعصيان واجعلني من الراشدين كما بتعتري ها نعم هو أن سورة الحجرات آية ما سقى ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان آية آية الله بالون سبي كان تابعا النبي محمد صلى الله عليه وسلم أنا عن ترورون اللهم حبب إلي الإيمان وزينه في قلبي وكره إلي الكفر والفسوق والعصيان واجعلني من الراشدين نعم نمبر 2 عليكم السلام wọ́n ní sáà lè lo lọ́fíńdà ètò ìsìn pé wọ́n fi alukọ́hólì sí àbá lè lo ẹ ètò dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ oní pé alukọ́hólì yẹn fúnra rẹ̀ kì í ṣẹ̀gbìn kò ká mú àmọ́ kì í ṣẹ̀gbin pé tó bá kàn wá lára ká lọ fọbẹ̀ kì í ṣẹ̀gbin ṣùgbọ́n ìtọ́ dáa jù ó ní kíkọ́ máa lò lọ́fíńdà tí ó ní alukóhólù nínú nítorí kálí bá sọ́ra fún ìyapa ẹnu tó wà láàrin àwọn olùmọ̀ apáta nínú wọn sọ pé gbìn ní torí kálí bá sọ́ra fún ká máa lò alhamdulilá ìgbà tó ti kọ́ àwọn lọ́fíńdà tí ò ní wọ́n wà ẹ jẹ́ ká máa lo ilé yẹn nàbà tẹ̀ àmọ́ kì í ṣẹ̀gbin yẹn ní tó bá kàn yín lọ́sẹ̀ lè fi kírun láìpọ̀ èèyàn fẹ́ nà. wọ́n fẹ́ fẹ́ ṣẹ̀rẹ̀ lẹ̀ pé kí ni ẹ̀kú wọn sọ pé níwájú ọlọ́run àti ènìyàn ṣé àárín ọ̀rọ̀ yẹn àti ènìyàn yẹn ṣírkùn asgar èèyàn ṣẹbọ sọlọ ńlẹbọ kékeré so dípò ká sọ pé àti ènìyàn à nídìí àti ènìyàn àtàwọn kèfèrí nìyẹn á sọ pé mo fi ọlọ́run lẹ́yìn náà níwájú ọlọ́run níwájú ọlọ́run èdè àwọn kèfèrí nìyẹn níwájú ọlọ́run níwájú ọlọ́run kékeré so ọ sọ pé wàláhì mo fọlọ́n bùrà èdè mùsùlùmí ni káwọn máa kọ́ kó yé kó yé tí ọba yé lónìí yóò yé lọ́la tí ọba yé lọ́la yóò yé lọ́la tí ọba sì yé òun lọ́mọ wàláhì mo fọlọ́n bùrà ó ti da ó tó wa so àmọ́ tẹ́ bá fẹ́ sọ pé ó fẹ́ pẹ̀lú èdè tiwọn náà etí òní jẹ́ kẹ́ lùgbọ́ ọlọ́run ó ní kẹ́ sọ pé níwájú ọlọ́run lẹ́yìn náà níwájú èèyàn ojú kíkẹ́ mọ́ lóru gbólóyún lọ dáa jù torí pé lọ́wọ́ gbà tí mò ń ṣèṣì wíwí àwọn gbólóyún ọ̀dà gbígbà tó pọ̀ lẹ́nu àwọn kèfèrí púpọ̀ jù níwájú ọlọ́run àti ènìyàn níwájú ọlọ́run àti ènìyàn àbẹ́rẹ́ bẹ́ẹ̀ sọ ẹ̀yẹn sọ́ra fún wàláhì wọ́n fọlọ́n náà wọ́n fọ́. àwọn ọmọ mi yẹn yọ̀rọ̀ tẹ̀ sọ pé ọ̀nà ni ọ̀rọ̀ ibn abbas radiyallahu anhuma àwọn òṣùpá alukurani yìí àfi kí alukurani ó ṣàlàyé ara rẹ̀ àfi kí anabi sallallahu alaihi wasallam kó ṣàlàyé rẹ̀ àbí kí sàbí ó ṣàlàyé rẹ̀ àyàfi tí gbogbo èèyàn sì tún mà léṣe lárúbáwá àyàfi tó ti ṣe gbọ́ lọ́wọ́ bò fi mẹ́ni kankan lọ́kọ́lọ́ nìkan lọ́mọ kí alukurani ọ̀nà márùn yẹn tó yẹ wa alukurani ó bá ti ṣàlàyé ara rẹ̀ ẹ jẹ́ ká wà nínú kíni sunna súnà ṣàlàyé rẹ̀ kí làwọn sàbí sọ torí káwọn sàbí ò ní sọ̀rọ̀ àfikún gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam tọ àyàfi tí gbogbo yẹn sì tún gbọ́ gbogbo tó bá gbéde lárúbáwá àwọn kankan wà náà Kùránì tó ẹ pé yóò yé ònà tó ẹ lẹ́ẹ̀kanú ni tó ti kọ́ lọ́ọ̀ nìkan lọ́mọ tó máa rẹ̀ tó yẹ ní nà nàmbà five àlejò sọ̀rọ̀ tó five di méjì ni kó gbéra rẹ̀ kalẹ̀ báwọn. nígbà kó fẹ́ kó máa lé ọkùnrin àbí pé òun fẹ́ fi ọkùnrin ẹ̀ bá fún ẹ̀. wàá tẹ̀rí nínú àdìsí ni pé ànábì rọrùn ìlà wà lọ́sẹ̀ nígbà obìnrin kan ó wá bá ní pé kí ànábì rọrùn ìlà wà ló fi ọ̀gbìn kí ànábì tó fi ẹgbẹ́ rẹ̀ kí ìwọ náà àlọ́ tó fẹ́ pé alhamdulilayi bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sí anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n anabi lò anabi lẹ́yìn. náà. náà ni mò ń béèrè ẹgbẹ́ yẹn sí anabi. ipò tí obìnrin yẹn ó tara fífá anabi ní tó bá fẹ́ anabi bá fẹ́ ṣé obìnrin tí ń lé ẹ̀yìn ká ẹ̀yìn bá fẹ́ yóò tara yín yóò nípò yín. náà ìyàtọ̀ wà bí o ti yàtọ̀ gbogbo obìnrin tí ànábì bá fẹ́ ó di kí ó ń mọ̀lmọ́ ìní ó yẹ kí gbogbo obìnrin ó sojú kòkòrò ilé àbí ọ̀yẹ́ ó bẹ̀rẹ̀ nì gbogbo kékeré ni kó a máa pè é ó ń mọ̀lmọ́ ìní la ilaha illallah ìyàwó tó bá fẹ́ yàn ọlọ́run kúta ìyàwó alálàbùdó ta o àmọ́ ìyàwó tó bá fẹ́ yín ó mú ìmọ̀mí nígbà ó mú ọmọ rẹ̀ àbí òye wa eléyìí túmọ̀ sí pé nǹkan general even gan kíkò náà lè rí mu wa ẹ mú àwọn òbí mẹ́wàá wa tán bá nàá kí wọ́n á bá nàbí nàbẹ̀ ẹ rí ẹ ní rí túmọ̀ sí pé eléyìí ẹyọkan náà ló ná ó túmọ̀ sí pé káyidà tó wà láti dọ́tọ́lọ́ ń bá ilé ayé rẹ̀ ni pé ọkùnrin ní ma ṣe kí àwọn aburú ní ọ̀kan méjì ṣẹlẹ̀ obìnrin tá a dogungun mọ́ pé kọ́ sáfihàn wọ́n má bàa ti bàjẹ́ nítorí rẹ̀ o kò burú pé kóbìnrin kan pé òun rí nǹkan kan lára rẹ̀ tí wọ́n pa àfikún sáfihàn wọ́n ló lè fi òun tí òun fi gbọ́n sí òun lọ́wọ́ ló lè fi òun tí àbí ni tọ̀ eléyìn àmọ́ kò náà kọ́ sọ́ra torí pé ìgbà tí wọ́n gbélé wọ́n gbélé ọ̀gá máa bá ibẹ̀ ni ó ti sọ àbá náà lọ́daràn ìwọ náà bá di kó ń filọ̀ kulọ̀ ọ̀lọ̀ kọ́lọ̀ kó sànù wa tó ń torí de eléyìí láti rí pé ẹ wọ́n sá nìkan pé òun wọn náà ti fẹ́ fẹ́ ẹ tètè yọjú sí bàbá rẹ̀ kẹfẹ́ ra yá ẹ má bá ti kò jẹ́ náà. ẹ ṣe iṣẹ́ kan bóyá ó tè ó wá ní àníyàn tó láti bẹ̀rẹ̀ tó ń sọ wúyẹ́ sọ́kàn ó wá ń ṣe kárí ni máa lè fẹ́ fà ní rẹ̀ lábẹ́ tó bá ń ṣe kárí ni láti bẹ̀rẹ̀

ó ti ìgbà tó o bá ti gbà fún un so àmọ́ tí wọ́n á fi lè gbà fún un ìrún bàjẹ́ tẹ́lẹ̀ ìjọba ìjọba so ẹ pè irun náà sọ ìṣe àlẹ́ ìgbà lọ́dún àwọn so subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk